الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له وما يضل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله فقد بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìdúgbẹ́ fún Allah subhanahu wa ta'ala àbẹ̀rún ọ̀nà tó bá kí a níbi àwọn sábà rẹ̀ sọ́rọ̀ máa yọ sí wọn gbogbo àwọn ẹni lẹ́sẹ̀ tí lọ́wọ́ sọ́rọ̀ ní tó ó lè fà á fún ẹ tó bá àwọn ìjẹun wájú ọmọ ìgbà ọ̀rọ̀ rẹ̀ ta tó fẹ́ kàlẹ́ nínú ọlọ́ba fún ìṣàkóso àṣọ́nà lórí ìlú tí ó da tí ọlọ́run ìyẹnu sí tó gbà lọ́wọ́ wa ní ìjà sọ gbogbo àwọn táwa ń sọ náà àtàwa tí a mọ̀ sọ ọlọ́run bá ó pàwá pọ̀ lẹ́ni tí yóò jọ sí ìjọba láyé ní ìkẹyà. a ti kéde áyà kọkànlá láti ìlú nínú àwọn aká àjẹbí tí ọlọ́run bá ní ìdájọ́ ìsáájú ìdí à ń sọlọ lánàá síwájú sí àtọwọnú àkátó dákẹ́ lórí ibi tí àwọn ọmọ ya Yusuf tí wọ́n ti fi mọ̀ pọ̀ láti ṣe aburú àmọ́ wọn á dápọ̀ pé aburú ni àwọn fẹ́ ṣe ẹ́ nǹkan mú wọn tí a fẹ́ ṣe nǹkan yìí wọ́n jò wọ́n sọ òun náà ní pé ní o òun náà ní pé bàbá àwọn tó nífẹ̀ẹ́ Yusuf ju àwọn lọ ẹ̀rí pé tó mú wọn ṣe kìí ta nǹkan yìí lásán lásán pé Yusuf nǹkan nígbà tí bàbá àwọn jọ ṣe tó ṣe yìí bàbá àwọn náà wá ṣe náà ní pé ní o àwọn náà wá káwọn ìsàbúrú fún ẹ̀nàbí Yusuf arẹ́kọ̀ọ́ tó pọ̀ àrí ẹ̀kọ́ àmọ́ láti máa tó dá ọ̀rọ̀ padà sẹ́yìn àjẹkóyé wa gbé nínú nǹkan tí wọ́n á sọ ìlú àbẹ̀lẹ̀ tó kí ìfẹ́ rí ìrẹ́sẹ̀ ìdí ọwọlé nínú òfin ọlọ́run ìrẹ́sẹ̀ ìdí ọwọlé nínú bákàì nǹkan tí wọ́n sọ yìí ọba mọ́ torí pé wọ́n ti wá nífẹ̀ẹ́ nìkan jẹ́ nìkan lọ ọ wá níbi tí ẹni tí wọn ò nífẹ̀ẹ́ tó nǹkan wọn wá sábò abúlé tó ń ṣe ìwọ̀n gan ni òtún ní jẹ́ kí wọ́n nífẹ̀ẹ́ tó ṣe ń ewu òní ó di eléyìí ó jẹ́ ká tẹ̀síwájú níbi tí Allah subhanahu wa ta'ala ìgbé ní ẹ̀nàná lédi àwọn àgbékalẹ̀ wọn àgbé ẹgbẹ́ ní àná látàlàyé ìgbàgbé bàbá wọn ó nífẹ̀ẹ́ ànàbì Yusuf nífẹ̀ẹ́ ju àwọn lọ wọ́n gbìmọ̀ pé àwọn kan ní ẹjá pa àwọn kan ní no ẹ̀ẹ́dẹ̀mẹ́jẹ ká pa ẹjẹ́ kí a lọ sọ sínú kàndá ni àwọn èyẹ tó mú mọ̀ràn wá káwọn sọ sínú kàndá káwọn ẹni tí ń bá ń kọjá àwọn traveler tí wọ́n padà rí àwọn ìyẹn ni wọ́n padà wá wọ́n padà fọ́ọ̀tí wọ́n fọ́ọ̀tí wọn ọwá mú bí ó ṣe tẹ́ndà rẹ̀ sí bàbá èyí yìí ni a ti kọ́ fún wọn ṣe tẹ́ndà rẹ̀ sí bàbá bó وإنا على يوسف وإنا له لناصحون أعوذ بالله من الشيطان الرجيم قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون أرسله معنا غدا أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون قال, قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون قالوا لئن أكله الذئب قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون آه شنو في في bàbá náà dẹ̀ mọ́ tí wọ́n lè ṣe bàbá náà wá ń sọ̀rọ̀ wọ́n sọ pé kọ́ọ̀lù ya àbá ilé bàbá wa náà làkàlàkà mọ́mà àdà yìí sọ̀rọ̀ nínú láwùlà náà fò kí ló dé tó tẹ̀mí balẹ̀ tẹ̀mí ẹ̀ balẹ̀ bàbá ẹ lọ tẹ̀mí balẹ̀ ẹ̀fọ́ ẹlòmíràn ọ̀fẹ́ tàbí yọ́nìkẹ́ lọ́kọ̀ọ́kan balẹ̀ kò séwu lóko àfigiri àparò gbérọ́ ní o ó ti mọ̀ pé ewu bẹ òwú dẹ̀ ti ń ṣe wá ní máa làkàlà tàmánà àdà ní kí ló dé tó ẹ̀mí ẹ̀ balẹ̀ bàbá wa ó ti ẹ̀mí balẹ̀ wà ìnà láhùn ìlànà àtúntò ah, ẹni tí yóò mọ̀ wá mo ṣe tí ó mọ̀ ń ṣe ẹ̀ ìlọ̀ tí ò ní jẹ́ kí ó tẹ̀sẹ̀ gbé wá àwọn ó máa advice ẹni àwọn good advisor làwa jẹ́ nínú ìṣù àwọn òní fẹ́ káàmù ló dé níwáyé tó wà lẹ́nu inú ìdákejì ẹni wọ́n ti pètò pèrò lórí bó làwọn ti fẹ́ ṣe làwọn ti fẹ́ yanjú ẹ̀ ẹ́ ọ wá bóòwù ni wọ́n ti fẹ́ pọ̀ ojúṣì bàbá tí bàbá náà fi jù ọlẹ̀ wọ́n ni àrùsílùú máàrin àbọ́dẹ̀ ni yọ́rùta àwẹ̀yọ́l àpọ̀wà ìnà láhú láhàbòdó أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون أرسله أه ẹran pẹ̀lú wa àti ìwò máa nà gbọ́dọ̀ tó bá gbọ́ ọ̀làjọ́ tẹ̀lé wa lọ yálùtà wọ̀yálà yóò rí bí ṣe fàájì yóò rí bí nara tán ṣe rí ewu ní kó máa kákò káàkiri ẹ̀kẹ́ wọn kámárà kẹwọn kámárà kẹwọn kámárà ẹlòmí ọmọ àdáìsì obìnrin ní ìjọ mọ̀ rí ṣeré ìjọ òjò gùn sára náà nìyẹn kéwú sèré lọ́jú egun ló lè jí ẹ́ àwọn afílẹ̀ gbogbo ẹ̀ ló ẹgbọ́mọ ọmọlẹ́sẹ̀ ṣe héwúhéwú tó ìjọ pé orúkọjú tí ya yẹn ń fọmọ yẹn ìtọ́jú tó dáa tó péye ni kò ní lè máa tójú bọ́pọ̀ púpọ̀ máa rìn lọ bí tí ọ̀yẹ́ kọmọdé ó ní lọ máa jẹ́ iṣẹ́ nígbà tọmọdé bá dáwà kí ni ò ní jẹ́ ẹ́ bọ̀ tó bá wà láti ìfin ọ́ndà ìyẹ́ àbálámojútó ẹ̀ yóò lè mọ̀mọ́ kí ní ti bọ̀nù kí ní jẹ níbo ní ṣe eré sí níbo ní lọ ẹ́ tọmọ mí débi lọ torí bọ ìjọ tó lè tàkóbá fún tó lè fi sára bọ̀ ọlọ́mọ mi ó lè pàdánù ẹ̀mí tí ò bá sẹ́ni tó fẹ́ kíyèsí àfilẹ̀ ìrántí wa rán pẹ̀lú wa tí ó ṣeré tó dára yá dáadáa wà nínú láwùjọ àbúrú a máa ama ama ama sọ rí bàbá bá ke ko la inni la ìgbóhùn an tadhhabu bí wa aqafu an yaqulahu àkọ́ọ̀kù wa kúláhù dé وأنتم qala inni la إني an tadhhabu bi wa aqafu an yaqulahu الذئب وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون أعقلي بابا واسو إني لا يحزنني أن تذهبوا به يبني سيبامونا الله أكبر يبني كده جيجادي yàtọ̀ fún pé ó dùn mí wà kọ́ọ̀fù mo tún bẹ̀rù ó a ń yà kúlà wọ̀n gbé kí kòkò ọmọ jẹ́ wà á ń sọ máa ń rúgbọ ẹ̀yìn ti dàgbéra ikúkú lè gbé jẹ́ ẹ̀sì rí báwọn ní kò dáa nítòbí bá sọ pé ẹ̀ yóò bà nínú jẹ́ gbogbo tó bá bọ òbí yàn nínú jẹ́ kọ́ mú ọmọ tó ṣe lọ́n ọba màdébẹ̀ á inú mi ò sí kí ní aya sí nǹkan ọ̀kan náà tó bá jọ pé nǹkan yìí ọlọ́run fẹ́ bó ṣe ṣe ìwọ ọmọ àmúfi ẹ ní ohun òfarama orú nǹkan yẹn ó wà torí ọlọ́run fún ẹ ó tún máa wá wá tóbi ló satisfy ìwé kò máa jọ náà ní ṣe àmọ́ kò jọ dúró kò máa ṣe ó satisfy kò satisfy ó sọ̀rẹ́ndà kò sọ̀rẹ́ndà wà á sin lọ àmọ́ máa tún wá ìyọnu ẹ̀ ọ̀ wá ní ìtọ́ náà yẹn lẹ̀ ṣé wọ́n ní nǹkan sí ìbájẹ́jọ́ gbọ́dọ̀ ń dá sí bíi pé ọ̀fẹ́ ọ̀fẹ́ ṣe ẹ́ ọfẹ́ ṣe ètò kan ọfẹ́ ṣe ìgbésẹ̀ kan òbí ẹ̀rá ọkọ̀ ọ̀dẹ̀ tí ó fi ọlọ́run tó ní ọlọ́ ṣe tẹ́lẹ̀ òbí ẹ̀rá ní inú mi ò dùn wọ́n ṣe ìsìn kódà òbí mi ò lè fẹ́ ra nǹkan ní ìfàní ah, á nǹkan ìṣẹ́ aláìsìn yẹn mọ́ra ilẹ̀ wa nífẹ̀ẹ́ sí owó lẹ nífẹ̀ẹ́ sí àdínkàn ní ọwà sí èyàn máa ń tún nǹkan lẹ̀ ní lápòjúwe o lè fẹ́ táyé ẹ̀kan kóbi oní ápùn ìláyé ọ̀nà yẹn ọ̀rùgbá ìrìnà bá já lò ọlọ́run fún olólówó ọ̀rùn tẹ́lẹ̀ juwọ́lẹ̀ fún ẹrù ọlọ́run kan fẹ́ ṣe ayẹyẹ kan ó fẹ́ ṣe ìyàwó bó ti fẹ́ ṣe ìyàwó wọ́n ti dájọ́ ìyàwó wọ́n ti fọjọ́ bàbá ẹ̀ka sí ni bàbá ẹni níbi tó ti lẹ́sẹ̀ ìyàwó ni ní ìfarama jẹ́ ìyàwó yẹn they were family house ẹ̀rọ ọlọ́run bá iná àwùta after all bí mo fẹ́ ṣe tẹ́lẹ̀ kò sí náà sùn kan ní lọ sílẹ̀ ọ̀dà mo fẹ́ fẹ́ bàbá mi lọ́rùn ọwọ́ adá bàbá yìí ó kújọ́ kejì tó ṣe ìyàwó yẹn ni wọ́n lọ pa èèyàn sí ibi tí ọba ti ìyàwó yẹn tẹ́lẹ̀ tó bá bá bàbá yẹn ṣe orígun ni wọ́n fọ̀ tí wọ́n ti máa rédíò àwọn èèyàn ni ọba ti lóhun fẹ́ sí ìyàwó òbí dákú sí àwọn ọmọ ẹ̀yàn ẹ mọ̀ pé ìtẹ́lẹ́ tó lọ́wọ́ yẹn ti dé bó ẹ̀ṣẹ̀ aburú tí ọba tó ṣẹlẹ̀ níbi ìyàwó rẹ̀ àti kò tẹ̀ má bó ṣe rí nìyẹn òbí rẹ lè fẹ́ ìjàdá jọ mi tí ó bá ti síná sùn lórí ẹ̀ tí ìjọ pọ́lọ́wọ́n ọba ẹ̀yìn ó kọ́ntradíṣì ẹ̀ ipò fi ọlọ́ba kọ́ntradíṣì tó bí ẹ̀ ń fẹ́ ṣe tó bí ẹ̀ ń fẹ́ àti bá rí pé kí ní tó bí ẹ̀ ń fẹ́ yóò yẹ̀jú rúkà ìlà àwọn yóò dá ọ yóò gbé ọ lọ síbi àwọn ìyẹn ló kàn dídá ìkànnì yóò gbé ọ lọ yẹjú rúkẹ ìlọ gbóni yóò gbé ọ lọ títí fún sàbòsí ó nù ń wo òye sí àná lápèjúwe o òní àfìyàwó rẹ ìlọ kọ ọwọ́ àdúgbò ṣẹlá kò lẹ́sẹ̀ kan tó tẹ ẹni yìí kàn kórìíra rẹ lásán ni ó lè gbé ọ lọ fún sàbòsí kan ó nù ó wò òye sí yẹn ìjọba kan ní gbogbo tó bá ti sọ náà ni pàtàkì jùlọ bóyá ọfẹ tíráàmù lọ sí ìgbà náà kò dẹ̀jù mọ́ mi kó travel ní sàkánì mi nísìn ah, àwẹ̀ tá ń gbà ìwà fẹ́ jọ gbà tán ah, ìyàwó lágbájá mo fẹ́ kú ó jẹ́ tí ọdún bí sẹ́rẹ̀ ojú ọdún nú ẹ̀sìn wà pẹ̀lú ẹ tó bá ipá yílù bí ẹ bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ fún tó bá ipá yílù bí ẹ fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ fún nítorí ẹ bá ní èyí àbí tó bá máa dùn mọ́bí ẹ̀ òun ò ṣe dùn bí ẹnu jáde ojú fún jọmọ rí fún jọmọ tó yẹ pé à ah, wọ́n ló ṣe dáadáa lọ́gbà ní ìyọ́ wa dùn pé láti sọ̀rọ̀ ọlọ́run lágbà òbí mi ẹ́ ó ti fẹ́ ṣe gbogbo àgbà tó ní lẹ́nu sẹ́fẹ́ ó sáàgbọ́rọ̀ rẹ̀ wájú ọlọ́run kí la fẹ́ tọrọ fún ọ á kàn máa rìkú ìṣẹ̀ náà ó ti tàdúrà tàdúrà mọ́ àrídì yàkó ó ní ìní láyà ìdúró ní àdúrọ́gbà àwùjọ alóòtú ní ẹgbọ́mọ̀ yìí lọ wà fọ́ọ̀fù àyà múlà òǹgbòdì ẹtí ti ní bí mo ń bẹ̀rù sí ọkọ̀ ọmọ ìjẹ́ kẹ́yìn gbólóhùn sí ànábì àkóso sọ wọ́n tó pàkíyèsí àwọn òbí lẹ́yìn wọ́n tó pàkíyèsí wa pé ká mọ̀ lọ owó àwọn wẹ́ẹ̀dì kan tó fi já sí pé ọmọ tẹ́lẹ̀ ánìwò gọ́ọ̀fí níbi kí ní yẹn kò níkàkú sí ọpọlọ rẹ̀ lọ síbẹ̀ ọkàn sọ fún ni o lè o ti tàkíyèsí rẹ̀ síbẹ̀ nù láà tọ́fẹ́ tí mọ́débẹ̀ ò kìí dẹ̀ sí rí pẹ̀lú ẹ̀tẹ́lẹ̀ òsìsọ kíkọ́ mọ́débẹ̀ yóò àwùgbà ọ́rọ̀ àgbẹ̀kọ̀ kan ìjọ́tọ̀ bá sí níyàwó òun tẹ̀fẹ́ wo kí ní sí gbóyàn fẹ́ yẹn tó bá ti rọ́pọ̀ tó níta àti níbẹ̀ yọmọ lọ sílẹ̀ ó ní ọ̀rọ̀ táà níbi ìyá àkókò sọ yẹn pé wà kọ́ kò á yẹ àkókò àkókò sí ibẹ̀ làdán òjò wọlé ìjọ́tọ̀ ẹ̀ẹ́n tàbá tó ṣe ń tá a fẹ́ ṣe wọn àti ibi tá lọ wọn wà á tọ́ àánú ìgbọ̀nsìn ẹ̀yìn lè mọ́ ìgbókòó ìgbókòó bàbá yẹn ń wá gbogbo ọ̀nà tí wọ́n sáà fi lọ àwọn ẹgbẹ́ wọn gbogbo ọ̀nà láti ilé ìṣẹ́gí láti lè gbọ́mọ̀ ìdájọ́ àkóso ah, nífẹ̀ẹ́ rẹ̀ àrùgbò ah, rẹ̀ nẹ̀ agbọ́dọ̀ rí dábẹ́ṣe káwọ́sà àríṣẹ́ tàbá ti rí ṣe àwọn ah, àṣẹ máa قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون قالوا لن أسأله آه Bọ́báwá ìgbógbó tí wá jẹ́ ìtó bá mú kòkò jẹ Yusufu. Táàdẹ̀ pọ̀ tó báyìí ẹni òkú ní wá. A ti ṣòfò. Kí ní jẹ́ pé gbogbo ọjẹ́? Ibi táà ń pọ̀ tó báyìí. Àwọn ni a ṣùgbàgbó Fúnà ìdánilá ọ̀sùnrù àtàbà púpùpù bá jẹ ìjẹ yíṣùkù àà bá jẹ kọ̀tọ́ àti ṣòkò. Ta ní ọgbọ̀ bá wọn tí ò ní rò gbá, ó dà pàá mọ̀ mọ̀ ní ní jẹ́ ìjẹ́rẹ́ ṣe ni. Ẹ kúkú tí wọ́n sọ fún bàbá wọn, wọ́n tí ń rinlẹ̀ wípé àwọn pẹ̀kẹ̀, àwọn sọ kú níbi àṣìṣe, àwọn sọ kú níbi jábúrú gbogbo tí a ń sọ ẹ̀ẹ́dọ́bá tí gbogbo bá jẹ́ àdìsẹ́gbẹ̀ nìkan gbogbo èyí tí ní o wọ́n ni ẹ́ èyí mara sọ lọ́dọ̀ ẹni tó ń sọ ni bàbá ẹgbẹ́ pòtẹ́kì ọmọ ìyẹn fúrọ wọn àwọn ẹ̀dẹ́ ń sọ bàbá yìí tí wọ́n fẹ́ fi Yúsùfù dára sí owó àwọn náà hmm? وني مناسبات الآية لما قبلها أنه لما تقرر في أذهان إخوة يوسف التفريق بين يوسف وأبيه أحمال حيلة على يعقوب ينسوا وتلطف بإخراجي معهم ونيجا كلمة كونكلود wọ́n fi àwọn ọpọlọ àwọn ọmọ ìyá yusuf wọ́n fi rinlẹ̀ láti lè separate bàbá yẹn sí Yusuf táwọn bá ti rí ṣe tán àwọn ògbèsè jáde náà wàzákàwù lọ́sàáwù náà wọ́n ń kàánú láti lè rí látàrí gbé jáde tẹ́ wọ́n ń so ìṣàánú àti ìnífẹ̀ẹ́ rẹ̀ náà wàláàfi ìrìsẹ́ Wàmẹ́ fi ìrìsẹ́ rí máa wùmí ìṣẹ́wà ìsọ́dẹ̀rẹ̀. Àà lérí pé kó sàárán jáde ọ̀n wá kó sàárán ẹ́ wípé tó bá ti lè wà pẹ̀lú àwọn ẹ́ yóò free yóò rí túraká yóò ṣeré àwọn òdẹ̀ tó sọ àbúrò ní ṣe ọ́niyá àbánà mẹ́rẹ̀lá kàlátà mẹ́rin àlà Yusuf قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون wọ́n wá kó ẹ́ àwọn ọmọ yìí wọ́n ti complete wọ́n lè ti dàbí ọkàn ti dàmọ̀ wọ́n wá pé pútà sí ilẹ̀ tó bá fi lẹ́ ní ọ̀pọ̀dà azamu ala ìlọ́yìn yusufa ìyẹ̀kọ́ ayé lẹ́ wọ́n ti kọ̀nkúrù pé àwọn ó jọmọ yìí sínú kànga ni wọ́n ní tí bàbá wọn bẹ̀rù kó fẹ̀mí balẹ̀ ẹ́ wọ́n jó yí àgbà àwa àásọ yíṣù àbúrò ní ṣe ìgbé àrùsì máa náà ọ̀dà ìjàrùtà àwọn yàrá àpò وإنا له لحافظون أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون أه؟ لما نفوا لما نفوا عن أنفسهم التهمة المانعة من عدم الحساب معهم bí bàbá wọn ṣe ń sọ فوق gbogbo tó ń sọ pé tó fi ń sọ fẹ́ dáwọn yìí kò rí bẹ́ẹ̀. lẹ́tàwù láwù mẹ́sàlá sí yusuf wa ó sì lẹ́bi yòókù àbúrò náà. ó bá ń pẹ́ fún ọmọ tí wọ́n wá ń sọ. ما يبتدي أن يسمع بإغفاره معهم فقالوا wọ́n wọ́n sọ àwọn ọ̀sán tó fún ọba báyìí tó lè fi rán jáde alúlò máa náà wọ́n dá أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون نعم هنا هو فوائد التربوية تعلمون ìpé tí àdúrà bá ń sọ pé èmi ò tí ìrìn ìdáyà nínú ni a ń tẹ́bù àbúrí nínú ni ó bàjẹ́ bẹ bá mú náà وإنما ذكر يعقوب عليه السلام أن ذهابهم به غدا يحدث به حزنا مستقبلا Yáàkùn ń sọ fún ọ̀sẹ̀ tẹ́bà lọ́mọ ọmọ yìí lọ yóò fa ìbànújẹ́ ẹ́ fúnnà mọ̀tàbàdà ìbànújẹ́ ọjọ́ wájú ní yẹ́sì يصفهم عن الحال في طلب الخروج لأن لأن شان الابن الباغي أن يرتقي ما يحصل أباه وني أم تبا جماري ọgbọ́dọ̀ sọ́ra fún gbogbo tó bá bàbá bẹ̀ níjẹ́ ọmọ wò pé nǹkan tó ń fẹ́ ẹlòmíì ọmọ ní tí bá fẹ́ nǹkan ní kìí ṣe náà sùn lónìí ó jésù ọlọ́run ló ń fẹ́ bẹ́ẹ̀ òun ṣe yóò kàn sáà máa fọ́ síta bẹ́ẹ̀ yóò máa dààmú yẹ ó dẹ̀ lómi ìgbọ́yà aṣọ́dún lónìí gbogbo tó ń wá yìí agbára ní ọ̀ka yóò sáà máa fọ́ síta náà ní alẹ́ ìgbọ̀rọ̀ wà náà ní bàbá tó lè rò pé bọ́yà nǹkan tó ń fẹ́ rà nǹkan kékeré ni ọmọ wa kíta bẹ́ẹ̀ láàrín bàbá yìí ní ìkẹ́ láìkẹ́ kí ní kàmọ́ láìkẹ́ tọ́ba a wo gbogbo ìfẹ́ lápò ìfẹ́ agbára rẹ̀ ọ̀ká ju kékeré lọ ọmọ rẹ mọ́bà bàbá rẹ̀ ló jẹ́ akéèkì tó tẹ̀lé yẹn kékeré lọ́rọ̀ àkọ́ yẹn kọ́kọ́ dúpẹ́ rẹ̀ náà wo àwọn fámìlì tí wọn ò rí ìkẹkàn ra fáwọn ọmọ wọn wọ́n máa ń gbé lẹ́nu ilé dandan ọgbọ́dọ̀ wà náà ni by force

a ní tẹ̀lé jáde bí ká tẹ lọ́rùn ibẹ̀ yẹn nìkan pínípù yẹn òun yóò mú wa sọ pé ọmọ ìyá ọmọ gbà tó bá ti di gbé ọ̀sẹ̀ náà àwọn tó bá ti ní sẹ́lọ̀ ó tẹ̀lé bí bàbá rẹ̀ bá fẹ́ bí ìyá rẹ̀ bá fẹ́ kódà tó bá yẹ kó ní ọ̀rọ̀ ayé ẹ̀ bí ọ̀rọ̀ èsì láti pé káwọn náà mọ̀ ní pé john ọ̀pọ̀ ìlú john kò ní ìfẹ́ lọ́lọ́run tó ti sáàpù lọ́wọ́ kó jẹ́ tọ́jọ́ òun. Inú àwárí al-ilmiyya al-lata'if èyí wal-lata'if àwọn ọ̀rọ̀ àmúṣọgbọ́n àtẹ̀kọ́ àǹfààní ìmọ̀ àti àmúṣọgbọ́n òun náà ni ibi tí ọlọ́ọ̀bá ti sọ pé قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لحافظون أرسله معنا غدا يرفع ويلعب وإنا له لحافظون قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون نعم في هذا القول نعم في هذا القول الذي تواطوا عليه عند أبيهم إبوة من تواطي آل الغوث الواحد على تحجل نصب الأحاديث لتعقيد غوث ثانية. أني أرويه إن بندي أرويه وأولو قولوا lọ́dọ̀ bàbá wọn ọgbọ́n bẹ́ẹ̀ ìwòye sí àwọn ìwòye sí bẹ́ẹ̀ níbi ìfẹnukunu sí àwọn tí wọ́n bá ní àjẹ́jà kan náà láti lè dédé láti lè fọgbọ́n láti lè mú àbá wọn èròǹgbà wọn ọba jọ pé èròǹgbà burúkú láti lè mú fẹ́ wọ́n ní ọgbọ́n bẹ́ẹ̀ tẹ bá ti ráwọn èèyàn burúkú tí wọ́n jọra wọn tí wọ́n wá ń fi kankan rinlẹ̀ tí ó ti mọ̀ àlèsínà ah, àlébíká ah, gbégiri yìí ni àádẹ́rí ah, àwọn ọmọ bílípù à ẹ́ bílípù ní ẹ̀yìn ẹ̀jẹ́ tí ó kúrò bílípù kò tí wà ẹ̀mà gbogbo yìí ní ọya ẹ̀mà bẹ̀rẹ̀ kó mẹ́ ọlọ̀ wá wá ojú tuntun gbogbo tó bá ti rí àwọn míì ó ti mú fura dání táà tó mú yìí máa ṣe báyìí ẹ̀ ní kankan tẹ́fẹ́ dánwò ìyẹn máa ń fara balẹ̀ tí ìṣòro àwọn ẹ̀bá bákanáà wọ́n ni mọ́lákàlátà mọ́n dalilun dalilu ala annahum taqaddama minhum su'alu fi an yakhruja ma'ahum náà wàzákàwù sábàbù al-amn wa huwa an-nush wọ́n ni àwọn wọ̀nyí annahum taqaddama minhum su'alu ìbéèrè ní pé mọ́lákàlátà mọ́n níbi tó pẹ̀lú balẹ̀ sí wọ́n ní ẹ ìtọ́ka wípé wọ́n tẹ̀sí kọ́kọ́ tún ṣe èrè síwájú à wọ́dákàrú sábàbà àmù wàwà ní ṣògbé àmù àdáìsì àmù àdáìsì àníjẹ́ kó fèrè lọ tó bá bíra àwọn ọ̀sán jẹ́fẹ́ ṣe kankan tí wàhálà wọn bá ń pọ̀ lórí kankan nìkan láká ìtumọ̀ ń sọ fún ẹ pé ẹ̀sìn ní àìsàn àjẹǹdà kan ẹ̀sìn lábú pẹ̀lú ẹ̀sìn pamọ́ tẹ́ fẹ́ ṣe lẹ́bí ń wá limọ́limọ́ ókè kí lẹ́tẹ̀ fẹ́ gbà mẹ́jọ bàbá yìí lọ jọba ìlà sọ pé kí lẹ́tẹ̀ gbà gan kí ló tẹ̀lẹ̀ gan ṣé ó kú sílé ni àbẹ́yìn lẹ́kùn sọ kí wà lábá pọ́njọ́ ní èyí ó ti dìkẹ́ ti fi hàn kì í ṣe lásán tẹ́wọ̀n <laughs> ah, aláhàgbà ọlọ́ndàlá káyọ̀ mẹ́yìn púpọ̀ pé tẹ́lú gbogbo tí eh, wọ́n ní eh, Yorùbá máa ń sọ̀rọ̀ kìnnìkan pé àlùalólógbò ni ọgbọ́n àti tẹ̀rẹ̀jẹ̀ ní pé ó ní kankan tí ẹfẹ́ mú jáde sí kiri àpòhùn aláṣẹ àpọ̀ tó bá rí títí ó fẹ́ lọ́wọ́ sí fún ilọ́run ni àbíbò ni tí ọgbà gbà tọ́lọ̀ ń fún ní ìdí fi bàbá yọ gba confusion ní fi mú àwọn ọ̀rọ̀ yíwá ọtọ́ àgbàgbà àmọ́ advice àníjẹ́ kí ó dáwà àníjẹ́ kó ṣe gbá àníjẹ́ so wọ́n ni yà wọ́n tọ̀ zákàrù sábàbàlì amú ọ̀wà lọ́fẹ́ Bímọ̀ láta àmánú na àrẹ wàhálà tuna hàbí. Kí ló ń tó fẹ́ balẹ̀ sí? Ẹ́ àwọn náà ní bá ti rí wà ní lọ́sùn ọdẹ nílò alẹ́ àmánà. ní ká sọ pé a máa advice olóṣùwò kà sí pé kéèyàn wà advice ẹ̀yàn àmánà ni níjọba ní ó kó bá máa dá ìjẹ tó bá dẹ̀ ṣe kìíní bísínẹ́sì owó bẹ́ẹ̀ ó dẹ̀ mẹ́fẹ́ ẹnìkan ò sígbẹ̀ rí àbíkọ́ jẹ gbèsè tí ọba jẹ gbèsè lẹ́ni ọgbàrà tó ń gbèsè lọ́la ẹ̀hẹ́n ọwọ́ àdá ìjẹ advice nínú Islam àmọ́nà àníbì gan sọ pé nínú ìwọ mùsùlùmí mùsùlùmí pé wáyìí dà tàn sọ́hàká wáyìí dà tàn sọ́hàká fanfàhà tó bá ti tí ìbá bọ́ pé advice mi fún ní good advice mọ́tún kan bí ìdí ẹ̀ kìí ṣe confusion ní wá advice ní wá ó wá advice lórí advice tó dá tó mọ̀ yí pé inú mọ̀ lóore fún lọ́wọ́ àwọn ìyọ̀gbọ́n máa fún nímọ̀ràn tí yóò fi ṣiṣẹ́ ha ni wọ́n sọ pé nínú ọ̀rọ̀ bá pé náà ti fún àmì náà ti fún àmì pé nínú àwọn ọ̀rọ̀ tí ọlọ́run náà lò ní pé good advice àti tí ń fún yàn advice tó dáa advice tí ẹni tó fún yàn advice tó tún wá jẹ́ ẹni tó ti fọkànbalẹ̀ sí lọ́dọ̀ náà قوله أرسله معنا غدا يرتع ويلعب وإن له لحافظون في لفظة أرسله دليل على أن يعقوب عليه السلام كان يمسكه ويصحبه دائما ó túnmọ̀ sí pé tí ma ń mú wa ajá tí kèé rírí lífì ẹ̀ bẹ́ẹ̀ ní ẹni gbogbo agbóbádé wa lọ sáàmù ẹ̀ falẹ̀ àtọ́mọ ibá tẹ̀ láńlé ìlọ́jú sí àbọ̀ ara yóò fi délé mọ́jọ lọ wọ́n ló mú lọ fúnra rẹ̀ a tọ́mọ ibá bá wọn lé ìṣeré ó lè padà tẹ̀lé tí ò ní yà tẹ́kọ̀ọ́ mọ́ mọ́jọ mọ́ bá wọn ṣeré tọ́mọ ibá bá wọn lé ìṣeré ó lè dáṣá wàá tẹ pé tì wọn gbogbo ẹgbẹ́ bá máa ń gbé oyin ìbánirẹ̀ lè kó bọ́ inú ẹ̀kọ́ tá mú bíbá yìí tí ọmọ mọ̀ túlẹ̀ wọ́n ní yàgò kéé tú Yúsúfù lẹ̀ ní ọ pé àrùsílìhù máa nà gọ́dẹ̀n tó bá dọ̀la sẹ́ǹdì ẹ̀ pẹ̀lú wa yóò tèrè yóò túraká wẹ̀yọ́lá yóò tèrè gan wà ní aláwùlá àbúrú kọ́dà àtúnà sọ à ní sílẹ̀ wọ́n ni ó ń tọ́ka sí pé yàgò ní máa ń mú kí wẹ̀yọ́ sábùhù always wọ́n ni fa'allalu fa'allalu tọ́lábà wàlùkúrú jàbí bí mẹ́ wọ́n sọ ọba àfojú ọwẹ́gbẹ́ ojú ọ bàbá wa fẹ́ àfún tàbátẹ̀ mú jáde nígbà yìí kí ní ayẹyẹ yóò tún báyà báyà ilé ìjọba ìjọmọdé ní ṣùgbọ́n àwọn ìlànà òkú ìgbà láti ìgbà ìrẹsẹ̀ ilé ìlú ìṣẹ̀lẹ̀ ìlú ìtura ká نعم وصفه إلى من كذبت هذه قصة المذهب الداعي ومن كتاب صيد كتاب يوسف ọ̀rọ̀ àwọn táwọn máa ń sọ ìtẹ̀sọ́ ìgbòho وقولهم البلاء موكل للمنطق الولاء البلاء البلاء موكل بمنطق بالمنطق وان البلاء موكل بالمنطق àdánwò ọlọ́mọ bí ń tìtìrí àwọn jọ mi bí àdánwò tí ó ṣe yẹn jọ mi pé ẹ́ ọmọdé ìṣẹ́lẹ̀ kọ́lọ̀ tí ọmọ yóò darí dáadáa ní ìlérò kò lè darí dáadáa ọdẹ́ ìmọ̀ dáadáa lọ́rọ̀ tó sọ àgbàdá wákàló lè máa ń wọ́n ní àdánwò ní ẹ́ wọ́n fi tìrì kọ́ọ̀dà bí ẹ̀sìn yúúsù wà àkọ́kù ẹ̀yà kúdà mọ̀tẹ́ wọ́n ní yakubu ní alìsẹ̀lẹ̀ ọwọ́ ń sọ nípa àríwí yúúsù ìgbé wà àkọ́kù ẹ̀yà kúdà mọ̀tẹ́ ọ̀rọ̀ táà nẹ́bí yakubu sọ ìgbé a ìbẹ̀rù ìgbòmọ̀ لأنه لم يعتدوا على أبيه إلا الذي سمعوه ينطق به لا غيره الذي سمعوه ينطق به لا غيره نعم ọlọ́run jẹun wọ́n sàdọ́ òfin àníbi yàkó ẹ́ pẹ̀lú tó sọ yìí àwọn ọmọ yóò wá múrí ní ìwá tí ṣùkò tí ti lé padà mọ́ tó jù ní pé ẹ̀ ìjà níbi àwùjù sọ gẹ́gẹ́ ni wọ́n á sọ pé ah, ìgbógun padà ọpàdà gbọ́mọ ilé ọ̀ náà اقتضى إخوة يوسف على جواب قول يعقوب عليه السلام لأكل الزين بقوله wọ́n ni ah, àwọn ọmọ ìyá Yusuf náà èsì tí ó èsì ẹ́ àràjàwájò kan fi yàkú nígbàtí yàkú tí ń bẹ̀rù ẹ́ lérí nǹkan yẹn ni nǹkan àwọn náà kan sọ̀tà láyé náà kálà wùdí á tí kòkó bá lọ jẹ́ wà náà nù ọ̀sùlá jẹ́mọ́ ní wà náà ìdánilá kan fi rú ẹ̀ yànnà sábàbà kọ̀wé المنع لأنه السبب القوي في المنع دون حزن لقضاء المزداد بناء على أنهم يعفون به عن قليل وني وني لأنه السبب القوي في المنع torí pé sábà dìkú lágbára jẹ́ pé ẹ mọ́ mú lọ́wọ́ ẹ́ rúnà lẹ́kọ́sù ìyàtọ̀ fún pé bàbá ní inú mi ò tẹ̀ ní dòtí ẹ́ torí pé táìmù yẹn kéré bìnà aláàánàwó yàtúùnà bí àǹkọ̀rí torí pé wọ́n gbà débi à ní pẹ́ náà ń sáré dé kòkó wa jẹ́ ni so wọ́n mú ẹ̀sù sí wọn eléyìí ni àwọn nǹkan tó tẹ̀lẹ̀ lórí ète tí àwọn ọmọ ìyá Yusuf tí wọ́n dá nípa gbé a ah, bàbá ẹ̀mí ìbalẹ̀ jọmọ̀ yóò wà pẹ̀lú wa a máa pòtẹ́kẹ̀ aburú ò ní ṣe bàbá dẹ̀ sàlàyé fún wọn pé a òun bẹ̀rù fífò ọmọjọmọ òun ní òun òjòkẹ́ mú lọ òun bá bẹ̀rù fífò ọmọjọ ni tó bá jẹ́ àtàdẹ̀ tó báyìí tàpọ̀ tó báyìí á ẹni òkú láwọn ni ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ tẹ̀mọ̀ pé à tí wọ́n bá sọ báyìí fún yàn èèyàn náà wò pé àwọn ènìyàn serious wọ́n ní wọ́n ní good agenda wọn ò lẹ́nu dúdú ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kọ́ tẹ̀síwájú pé falamma dhahabu bihi wa ajmahu an yaj'aluhu fi ghayabati al فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب الله أكبر الله nígbà tí wọ́n lọ tó ọmọ Yúsùfù jáde tẹ́mọ̀ pé nígbà tí èèyàn tányà sí ìyẹn wọ́n ti tán bàbá wọn wọ́n fi rí ọmọ gbé jáde kúrò lọ́ndà ẹ̀ wọ́n á jìmọ̀ rẹ̀ wọ́n á tún complete ayé ẹ̀jẹ̀ àlùwò ibi ẹjẹ́ ká fi ọmọ yìí tí ó kọ̀yà bá ti jò ẹjẹ́ ká lọ gbé e sí ìsàlẹ̀ ìsàlẹ̀ kànga ọlọ́run ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti conclude ẹ̀ ìgbà mí ń bẹ fáwọn ẹni tó bá fẹ́ ṣe aburú ọlọ́mọ wa tó wá ń lò ní sábàbí nínú kẹtọ́ ọlọ́mọ ń lò fáwọn ẹni tiẹ̀ ní pé kí wàhálà bá ṣẹlẹ̀ kódà tí wọn ẹ̀mí wọn ọlọ́run fi balẹ̀ yóò wá jẹ́ ọlọ́run ọba máa jẹ́ àwọn nǹkan wá tó máa gbé fúyẹ́ fún wa ìyẹn lọ́lọ́run ṣe fáwọn níbi Yusuf ń bá lọ jù ọlọ́run wà ẹ̀yìn náà ilẹ̀ yìí wà إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون قل وأوحينا إليه لتنبئنهم لتنبئنهم بأمرهم قلوب الله سبحانه وتعالى قلوني وأوحينا إليه قلوني أنت يوسف أنت في ọmọdé ni ọmọdé tí ò sí tora rẹ̀ jíjà tóbi ń kún lọ́wọ́ kì sí ìdínà bíjù mọ́rùsàlù níjọ́ náà àwọn Allahu tabaraka wa ta'ala ila sọ̀bí lọ́sọmọdé sọ́yì ọlọ́ni àránṣẹ́ sí láti náà di ánìyàn à sórí tí wọ́n dánwò yìí wọ́n á jù ọdún sálẹ̀ kànga wọ́n dọba àwọn òjẹ̀yìn jọwà wúlẹ̀ fún ọ ọmọ wa di oyè wọn jọ́nà mọ́ látọ̀nà bí annahum bí amúrihìm hàdà wàhùn láyé sọ̀rọ̀. wà á wù hàyìnà ìlàyé látọ̀nà bí annahum bí amúrihìm hàdà wàhùn láyé sọ̀rọ̀. Allah subhanahu wa ta'ala ó sọ ìgbé à ẹgbàtà àwọn ẹgbẹ́ tí ní kí ìgbé látùnà bí annahum látùnà bí annahum bí amúrìhùn hádá ó fún wọn ní ìlú ń pa tí wọ́n ń ṣe yìí ẹ́ látùnà bí annahum ọlọ́pọ̀ kan pa wípé wà á fún wọn ní ìlú bí amúrìhùn hádá tí wọ́n ṣe iṣẹ́ tí wọ́n ṣe iṣẹ́ tí wọ́n yìí à nígbà tí wọ́n ní lérò lè wà níbi tí ó gbé sí rẹ́gbẹ́ tí ó ti rẹ́gbẹ́ Ah, òun ìwà níbi Yúsùfù ọmọ wa ó mọ̀ dá wọn padà tí tí wọ́n ṣe yìí ah, wọ́n ti ṣe tán ah, àwọn ti ṣe àmúhúwa tí ó rọ̀ ṣojú ọgbàgbé ọlọ́bà bá sọ́nà àtàlá lórí tẹ̀sán àwọn fẹ́ kí àlámọ̀ ní Yúsùfù ọmọ ga wọ́n lọ sọ sí sàlẹ̀sàlẹ̀ ọlọ́run ọgbọ́n á padà wá gbé ìjọba e láti jẹ àdẹ́wùn yìí àdẹ́wùn yìí kò ní bá àdẹ́wùn yìí lọ ọlọ́run ni bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ wàjáàù àbáhùn àìṣà àyàbùkù wàjáàù àbáhùn àìṣà àyàbùkù ọwọ́ ni wàjáàù wàjáàù àbáhùn àìṣà ọlọ́ni wọn á dé wá bá bàbá wọn wọ́n padà dé ẹlọ́gbẹ́ lọ́sẹ̀ tí wọ́n ṣe tán àwọn ni wọ́n béèrè fún kọmọ jáde àwọn èyí tí wọ́n fẹ́ kó tẹ̀lé àwọn lọ kó ti tẹ̀lé wọn lọ náà wọ́n ti lọ sọ sí ìsàlẹ̀ kànga wọ̀já wo àbáhùn ọlọ́run bẹ̀rẹ̀ bá bàbá wọn ni ìṣá ẹ̀yìn tani ó sọ ipò tó wà fún mi nínú kéwú hmm? alẹ́ ọ̀hún ní wàjáwú àbáhùn àṣáàn àwọn ìṣáàn gẹ́gẹ́ bí ìṣáà àbí ọwọ́ adébá wọn lálẹ́ nírọ̀lẹ́ káàkiri lálẹ́ náà ok kí ni position tó wà tọ́wọ́ pé a ní ọ̀fúrù bí ọ̀fúrù fíì àti bẹ́ẹ̀ lọ ipò kí ló lè wà bọ́ọ̀f náà bọ́ọ̀fù kíni bọ́ọ̀fù zamani bọ́ọ̀fù zamani mọ̀kúrù fún ìlọ́wà pé òkú bọ́ọ̀fù zamani bọ́ọ̀fù makan tí wàá ti lè gba nọ́ọ̀sì kí ló pé mọ̀kúrù fún ó ti bá ń sùn wàjáwò àbáhùn orí bí ń sọ ìjà tí wọ́n wá bá bàbá wọn wàjáwò àbáhùn ìṣà ayé yàbùkù wọ́n bá bàbá wọn lálẹ́ yàbùkù lẹ́ni tí ṣe gíní wọ́n sunkún wọ́n sunkún àà ọ̀fẹ́ sẹlẹ̀ lẹ́yìn àṣẹ́kùn ìkéèlì ó ti wá ti pẹ́ wọ́n fẹ́ mú àwọn kọ̀ nínà kan wáyé ẹni tó dé sí sunkún ẹgbẹ́ ah, ìkẹ́ ti ṣe é kódà ẹni ní ọmọ tuntun ẹgbẹ́ àtúgbà pẹ̀lẹ́ nínú pé ó ti tó o wọ́n fẹ́ ju bàbá wọn satisfy ju bàbá wọn sọ pé ẹ ó ti tó o. قالوا يا أبانا إنا ذهبنا نستبيح إنا قالوا يا أبانا إنا ذهبنا نستبق yóò يوسف وتركنا يوسف عند متاعنا فأكله الذئب نعم قالوا يا أبانا إنا ذهبنا نستبيق وتركنا قلت وتركنا يوسف عند متاعنا فأكله الذئب ويا بابا بابا أجدي أجدي لو قال يوسف كيف أبغى أجدي تلين نستبيق وتركنا يوسف أه nẹ̀sẹ̀lẹ̀ ìgbò àbájú ìsábápọ̀ àwọn tí ó kéjìdé wàtàrà kí na ní ṣúgbà ní ìdàmàdá ìná tẹ́ ẹrẹ́bì ta gbé lọ àwọn ní kí ń ṣùgbò òjò lójú ẹ̀ kó mọ̀ tó àwọn pọ́pátì ta gbé jáde yìí ẹ́ fàákálà kò sí dípò kò tẹ́ bẹ̀rù níjọ́ sí yẹn kò ni وما أنت بمؤمن لنا ولو كنا صادقين وما أنت بمؤمن لنا ولو كنا صادقين tẹ́rí gbogbo ẹ̀yìn ìlú ti bá ní kájú mọ́ ìdájọ́ wa tí wọ́n èsì sọ pé inú tó fi mọ̀ pé téèyàn tó bá jẹ́ èèyàn burúkú tó bá ti wá bọ́ tí bá ti mú ẹ sí òsì wa tí dẹ̀ ti tí ń gbáwájú gbẹ̀yìn kàn sáàtì sùúrù yóò padà mú rẹ̀ ah, ó ní wọ́n máa ń tàbí mọ́kìn lánàá a ti fẹ́ ọjọ́ ilé ìdíkòkò lọ́jẹ́ wọ́n máa ń tàbí mọ́kìn lánàá bàbá yìí <laughs> wọ̀lá òkún náà sọ ọ̀dẹ̀fẹ́ ó dá àbá mọ́ sódòdó ìwọ́n ẹlẹ́fẹ́ ìgbogbo lọ jẹ́ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ọlọ́ni wàjáàrù aláàkọ̀mẹ́sì على قميصه بدم كذب ọlọ́ni وجاءوا على قميصه بدم كذب wọ́n wọ́n mú aṣọ Yusuf wọ́n bá mú wá ẹ̀jẹ̀ ẹ̀rọ wọ́n ti lọ wá ẹ̀jẹ̀ wọ́n ti fi aṣọ yẹn dáadáa wọ́n lè jí aṣọ dé wọ́n lásọ Yusuf قال بل سولت لكم أنفسكم أمرا أبا ó ti ògidì rọ́nì wọ́n ní èyẹ́ lè mú kọ̀ nínú àwọn àjọ́ mi kó mọ́ evidence wa tọ́ ni tó gbọ́ evidence tó kó wà ní rọ́nì tí ó dá gbogbo ẹ̀ ààrẹ ní ilé ànẹ́bí àkúgbù ṣe gbà káì ẹ̀yìn ní tí mo sọ sẹ́ẹ̀tì ilé lórí ẹ̀dẹ̀ ìfẹ́ ní tí mo lẹ́sìn ẹ̀lẹ́ ṣe ìrọ́ gbogbo ń tẹ́kọ́ bal sawwalat lakum anfusukum amra sẹ́rí tẹ dálẹ̀ ẹ̀mí kókó tẹ̀jẹba yín èsù ti jẹ ní èsù ti lò yín ẹ wá lọ gbégbégbé wọlé ó ti ní wọn níbi ìdìbò rẹ̀ bìrì ó ní kí ló fà á wọ́n sọ fún mélòó mélòó ẹni sọ fún ṣéṣe òdodo wọ́n gbá sọdé bìdámì kẹ́bì pẹ̀lú ẹ̀jẹ̀ ẹ̀rọ kò tó bìí fẹ́ kí ló dé tí òfin bìí fún ẹ̀jẹ̀ tẹ́wọ́ pé tí ẹ bá mú aṣọ èèyàn dígbà eh ní ọ̀sán lé pẹ̀lú tẹ́ èso sí àwọn olóye ní asọ̀yàn ọ̀yà tí kòkó wá bọ́ aṣọ lọ́rùn Yúsùfù tọ́ bọ́ bí ìgbà tí ẹ̀ bọ́ èèyàn ah ìkòkò yẹn ó mọ̀ láìkẹ̀ ẹran gan ó tún wá lọ yọ aṣọ tí ó jẹ́ kọjá ara wọn tí ẹ bá mú kọ̀ nílẹ̀ wájọ́ mi yẹ́ lè ṣe tọ́lẹ̀ ẹgbẹ́ torí gbogbo ẹgbẹ́ ìṣòlókó kalẹ̀ yìí àwọn nǹkan tó lọ sàkọ́ra wọn yìí tó fi bá kọ̀rọ̀ rẹ̀ yìí kọ̀ wọlé torí rí ìbáyìí ọ̀rin bàbá yẹn ní pé kọ́ قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل فصبر جميل الله أكبر والله المستعان على ما تصفون لكن قد أنسان يقول بالون الله قولنا من الله

ọlọ́run àwọn lónà lọ́wọ́ iyyaka na'budu wa iyyaka nasta'in tẹ́lú gbogbo tábà ti rí pé kò ságbára fún wa mọ́ fàílìnà sàáyìn lọ́wọ́ kákan wá ká gbé ọ̀rọ̀ sọ́dọ̀ náà ẹ́ nùfọ́gbèdò ọmọ́rọ̀nà ìlọ́lá wà nà sàáyìn nà ní wọ́n tàwà kádà àlẹ́ fọwọ́ ọba dígbé kí lóun fẹ́ máa sọ lẹ́yìn tó wọn lọ́la ṣe sùúrù kó wọn lè kọ́rọ̀ lọ́lọ́run lọ́wọ́ torí pé àwọn yìí wọ́n pàfẹ́kì tí wọ́n ṣe yẹn débi pé nígbà tí wọ́n dé nígbà wọ́n dé òru ọjọ́ àwọn àbáwọn ìṣà ẹ̀ yẹ̀bẹ̀ kúùn ọba lọ bá bàbá lóòrùn láti ní òdè ìrùdé lọ́sọ̀ gẹ́gẹ́ pẹ̀lú ẹ̀tún bẹ̀ bọ́dì orúkú tí wọ́n nílẹ̀ jáde fún ẹ̀tún bẹ̀ ni wọ́n dé wọ́n tún dé pẹ̀lú asọ́tẹ́jẹ́ wa mẹ́ ọmọ ọmọ so káwọn jẹ́ ọmọ rí tí wọ́n mọ̀ bẹ̀rí ẹ̀jẹ́ wọ́dá tí láti mú síkì ní ah lè jẹ́ bẹ́ẹ̀ àkẹ́jẹ́ bẹ́ẹ̀ èyí tó lọ sọ̀rọ̀ yìí tí tẹ̀ ah kìí ti ó ti gbogbo ẹ̀sìn ní mistake ìjábọ́ lára àbẹ́tọ́ ẹgbẹ́ wọn bá ti kó sẹ́lọ nípa ah, kódà tí yẹn bá ń saburú tí ọba tí ọba ṣe wọ́n padà máa rọ abúrú yẹn sí ta ẹni kì ní sọnù ṣé lágbájọ́ òsà àti mẹ́ta òṣèlú ah. mi ẹ̀yẹ ṣe ti àtàwọn náà ní ẹgbẹ́ dáadáa ọdẹ ni mẹ́sàn-án ló mú àmúgbà tó jẹ́ pé ṣe rẹ̀ ni ọmọ rẹ̀ èyàn máa ń create good record fún ara rẹ̀ tó máa wò pé òun fẹ́ jẹ́ responsible person ẹni tó bá sọ̀rọ̀ tí wọ́n máa believe ẹni tí yóò sọ̀rọ̀ àbí tí dáadọ́ tẹ́lẹ̀ tó ní òun ló ṣe tí àwọn èèyàn bá taburú ní kò sílẹ̀ ajẹ́rẹ́ o kò sílẹ̀ ọmọ kan bẹ olú ìwé ó sì náà àwọn àfáwà oníjálàbí wa gbógun ti gan àwọn àfúnjálàbí wa ń sọ̀rọ̀ rẹ̀ láì dá aládùúgbò àdúgbò fẹ́rẹ̀ rẹ̀ gbogbo ọjọ́ gbé alágbẹ́já ọgbádùn tàmẹ́dò ó ti gbogbo gbogbo wọlé o ẹmọ́gbà fún àwọn èèyàn tí wọ́n ò ṣe súfí wọ́n ò ṣe súnà àwọn kan ló gbé sí ayé tí wọ́n lọ àwọn ni wọ́n ń tàkó abẹ́yìnlẹ̀ ìgbádùn ẹni láti mọ̀ bí ẹni mowó lélé ilẹ̀ kúrọ fún wa ẹ̀yìn lẹ́lọ kí ẹrù níwò àwá ti rí àfẹ́ ilé yìí kò sínú àwọn tí ń darí rú bó ṣe yẹ kárí nìyẹn ní pé pé táwọn èèyàn kan bá jẹ fẹ́ bà wá ló kọjẹ ẹni tá à ń ránṣẹ́ ní ọmọ bìjà wa àmọ́ gbà tó pé tí wọ́n bá pẹ̀yẹ̀ lẹ́lẹ́nu ẹ̀mọ̀ kan wọ́n ni kó pọ̀ inú yẹn mọ́ ìwọ gẹ́gẹ́ náà ti ó ti fún wọn lọ́rọ̀ sọ níbi ìwàkúwà ìṣekúṣe wọ́n padà wá di pé ń kí èsì tí wọ́n lè di irú ọmọ lọ́wọ́ gbà mí tó wà sí lédè ọmọ rẹ̀ atọ́ sí èsì tí wọ́n wà dá nítorí pé kò ní gúdó ẹ̀kọ́ òun náà tí rọ́pù gbogbo ẹ̀bọ̀ náà ní káwà ọmọ jẹ báyìí kájẹ ọmọ rí bẹ̀rẹ̀ pé a máa ṣe dáadáa ẹgbẹ́ ká lọ sínú ẹ̀kọ́ ẹ̀kọ́ ìre ni sáàmù sí alfawari àtẹ̀rẹ̀bàwíyà ìhàbù àyà láti falafna zahabu bihi wa ajma'u an yaj'aluhu fi ghayabati al-jub وأوحينا إليه بأنهم بأمرهم هذا وهم لا يشعرون فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون نعم nínú àwọn ẹ̀kọ́ tí a máa mú níbẹ̀ yẹn òun náà ní pé wọ́n ní alhazarun alhazarun ní ṣọ́rin ìlú wọ́n ní kí ọmọ ṣọ́ra kó níbi aburú ẹ̀ṣẹ̀ وأن الذنب الواحد يستتبع ذنوبا متعددة ẹ̀ṣẹ̀ yọ̀kan níjọ́ mi tí máa ń wọ́nyàn lọ síbi àwọn ẹ̀ṣẹ̀ tó pọ̀ yóò máa fa àwọn ẹ̀ṣẹ̀ dání tẹ́rẹ pé ẹ̀díkà lọ sọ sínú kòtò ní ibi wọn ń dámọ̀nà tẹ́lẹ̀ ẹ̀díkà pa mẹ́jà pa asọ́nù mẹ́jà sọ́nù ẹ̀díkà lọ sọ sínú kànga àdí ìbẹ́sẹ̀ yọ̀kan nìyẹn ó lè kíyàn sọ́ra fẹ́sẹ̀ ẹnu aburú ẹ̀sẹ̀ nílé tó bá ti lè dáná kan yóò wọ́n ọ̀nà sí aburú mi ẹ̀sẹ̀ ní yóò tó tara rẹ̀ jáde náà wà láàrẹ̀ tí mo lè fà ilé yìí ilẹ̀ àbí ìjẹ́ ti dàwà èrò pé lè rẹ́sẹ̀ kan sẹ́ńjọ́ mi àbí kó ṣẹ̀ṣẹ̀ tó pọ̀ فإخوة يوسف عليه السلام لما أرادوا التفريق بينه وبين أبيه سيدي يا عمر يا يوسف أسير أبي يوسف في بابا يوسف ó ti nífẹ̀ẹ́ rẹ̀ adìsàlá ìlú eléyìí náà nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ ti síwájú pé ìwọ òbí sọ́mà mọ́mọ̀ dá wa lálẹ́ mọ́mọ̀ fi fẹ́ràn sí kan ju àwọn yòókù lọ mọ́ ṣe déédé láàrin wọn mọ́ ṣe dọ́gbadọ́gba mọ́ ta fi sínú ẹlẹ́ láàrin àwọn ọmọ rẹ̀ tọ́lọ̀ tó kú fẹ́ ha so nínú àwọn nǹkan táwọn fẹ́ ṣe nígbọ́n ti rí pé bàbá yìí nífẹ̀ẹ́ Yusuf ju àwọn lọ so i àwọn separate náà احتالوا لذلك بانواع من الحيل ووجه àwọn ète oríṣiríṣi kalẹ̀ وكذبوا عدة مرات tàbí tẹ́ bá parọ́ kan tẹ́ bá mú tó parọ́ mi tẹ́ bá parọ́ kan tẹ́ bá mú tó parọ́ mi ní ìrètè yẹn dá ó tún ajá tán ìrọ́ náà wọ́n tó ń ṣe kíni wọ́n tó ń palọ̀ ẹsẹ̀ kánẹ́dẹ̀ náà bẹ́ẹ̀ ṣẹ̀fẹ́rẹ́ ọ̀bẹ́yìn náà ya fókú ayò wọ́n sàn fẹ́ ṣẹ̀fẹ́rẹ́ bàbá yẹn àtọmọ yẹn náà yìí tó wá mú wọn dáná lọ́ọ́ نعم وزوجوا على علي في القميص والدم الذي فيه وبعضهم برو وبعضهم وبعضهم بابا وبعضهم كم بابا وبعضهم بعض بيجفك وبعض واحد جالسه نعم وفي إتيان عشاء يبكون وبعضهم ديروا لأوزن سكون ولا تستبعد أنه قد كفر البحث فيها في تلك المسة آه أني يعني wọ́n tún gbé òun بل لعل ذلك تصل إلى أن أن اجتمعوا بيوسف. So, ní táìmù tí wọ́n fi wá ọ̀rọ̀ nǹkan láwọn fẹ́ lè gbéṣẹ̀ lérí ọ̀rọ̀ mẹ́. Táìmù téèyàn lè jáde mọ́, sọ ẹgbẹ́ tẹ́yìn bá بل لعل ذلك اتصل إلى أن أن اجتمعوا بيوسف نعم وكلما صار الباس حصل من الإحزان بالكذب والابتغاء ما حصل náà dàbí lọ pé kò lè rọrùn fún ọjọ́ àmì tí bá fẹ́ ṣèwádìí òtí gbogbo pàtí bá ti ṣèwádìí ìfẹ́ tó já wọ́n mọ̀ parọ́ mi náà òun ni pé ẹjí ká wá lọ bóyá ti tí wọ́n ibi tí ẹ lọ sọ́jú òun ni mú bàbá lọ síbẹ̀ ó gbé lọ sínú omi àtẹ́wàjáde láàrín jájáde ẹ̀ òṣò fòlè rọrùn láti irọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni wọ́n mọ̀ pa tẹbá láàrín fẹ́ wà lọ náà wọ́n ni wàhálà sí ọmọdémù wà láàrípa ẹni tí ó bá fẹ́ gbé nǹkan lójú torí pé wọ́n fẹ́ jẹ nǹkan yẹn. yóò ti sọ fún jẹba níta lógbe yóò tó fún nǹkan jẹba bá níta lógbe yóò tó ní wọ́lọ́ ìṣàlá yóò tó búra látà sọ pé èmi kọ́ títún fọlọ́ ń búra lórí rọ́ tó bá tí wà lábàá tó débi kan ó lè lè lágbájá mo nílẹ̀ ó tún lè mélòó tó bá tún dé stéèjì kan ó lè sọ pé àà ah, orí bá yẹn ní ìsínbẹ̀ inú jẹ mọ́fà rẹ̀ rárá ìrí ẹsẹ̀ ní ló tún máa tẹ̀léra wọn irọ́ yóò mọ̀ gẹ́rí irọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ń yá àyàkuyà tí máa ń sọ pé òun fẹ́ taburú kan tó bá ti taburú kan yóò tún máa wọ lọ síbòmí ènìyàn èyí tó jẹ́ àárín sí ipò tó bá yẹ pé láàárín èèyàn sí ọlọ́run ẹsẹ̀ kan tó bá ti tẹ̀ ẹsẹ̀ yóò fi máa ràn lọ́ọ́lọ́ síbi yìí tó bá yá ìṣọ́ wa bọ̀ ìgbésẹ̀ kó ti tẹ̀ ẹsẹ̀ ní ẹlẹ́sẹ̀ náà wáyé tó fi máa dì sọ́fà rẹ̀ ọlọ́run ti tó bá yá ọ̀padà máa túbá ẹ̀kan máa bá lọ ọmọ túbá gbogbo ẹ̀pọ̀ ìlànà ètò nìyẹn ètò ètò nìyẹn yóò padà wọlé ẹlẹ́sẹ̀ ẹ̀mí yẹn dẹ̀ máa wí ẹgbá máa ń sin lọ́n òní nínà ṣáà láti dẹ̀ sin lọ́n yóò máa wí kí ẹ̀ náà òun ni pé aburú ẹ̀ṣẹ̀ pọ̀ ẹjẹ́ ká jẹ́ nàìjíríà náà ọdún tààrà wà áìnà ilé yìí wà áìnà ilé yìí láàrín ọlọ́wọ́ bá ń sọ fún Yusuf jẹ́ ti sọ sínú kànga wípé ààrẹ ń sẹ́sì ọ̀hún ọlọ́run ránṣẹ́ sí wípé torí ẹ́ ọ padà máa fún wọn nírò pẹ̀lú ní tí wọ́n ṣe yìí tó bá yá wọ́n ní ní bẹ́ẹ̀ kí wọ́n máa wo gáyà alìmọ̀búbà ẹ̀rùn ìmẹ̀ṣàkọ̀ ìmọ̀ọ̀ṣẹ́gìdọ̀ ti wàsà ìlìṣà ìgbàtíyàn bá ń wàhálà difficult tó ń pass through ní ìsìn ò ní for example tó bá ń wò tó tó bá padà di scholar èèyàn fújọ lọ́jọ́ wájú rẹ̀ tí wọ́n náà mọ kùránì ọmọ súnà yìí ọmọ lọ́gbàtàlà àrọ̀bíyà ọmọ eléyìí ọmọ tọ̀hún à inú rí ọmọ dùn ọmọ sàǹfààní ọmọ lẹ́sàn wọ́n lè jẹ nílà tó gbogbo wàhálà tó máa pàṣù ibi ń pọ̀ ní òòró tó nǹkan ní àwọn èèyàn níkà fún ṣe ọ ní oníjẹ lójú àwọn súdẹ́ǹtì tí wọ́n èyí rẹ̀ ní sọ wọn tí ọba máa gbogbo wàhálà tẹ́ máa ń ṣe ẹ́ bí a ká ṣe jámọ́jámà ká wà lọ́lọ́tọ̀ ká wà lọ́lọ́sì tí ó tó lẹ́kọ̀ọ́kọ́ wọn ò ní ìgbà yẹn rò ọjọ́ wájú yẹn tí wọ́n ń wò yẹn òun ni ó ti fi ṣe ní oṣù pò kan nígbà tá a fi wà ní ilé ẹ̀kọ́ àmọ́ wá ń jáde láti lọ wá owó láti jẹun ìtàkùn fún lékéwú ó wá láwọn ìgbẹ́ láti máa ṣiṣẹ́ àwọn òdẹ̀ rí gbogbo lágbájá ń wò mí tàmì ìlú ń rí mi àwọn orí gbogbo àwọn àwọn kan máa àwọn pẹ̀lú ìdùnnú láti wà lórí iṣẹ́ yìí iṣẹ́ agbára ni o pẹ̀lú bá àwọn kíǹkì tó jẹ́ àwọn tó kéré sí wa tẹ́tì wa ojú máa ń tì wọn kí làwọn máa ń wù ọjọ́ ẹ̀ ní pé ọjọ́ iwájú òun làwọn wò tábà padà lẹ́kọ̀ọ́ ìtàn gbogbo tápa sù yìí àwọn yóò fún ẹbí sọ̀tà dáadáa ni bó ṣe wà lẹ́nu wa ọwá ní àbúrò mi kan ọwá bá mi gbé apá mọ́fẹ́síwáìtì nínú ìlú lọ tí mo lè fi sọ́ńṣẹ́ tí wọ́n náà ti tẹ̀lé mi lọ́bí iṣẹ́ so tẹ́mi tí rí iná bá jíṣẹ́ máa tún pé àwọn ọ̀gá sí ọ ó fún ọ náà nífẹ̀ ó ní kò sí wa ọba àdìjọ́ gbèsè abánú abánú abánú afẹ́ ìdíbẹ̀ tó ló pé nígbà yìí máa dúró sí ọba sálọ ìgbà tí wọ́n wà mọ́ ní kó ti sálọ ah Onye ní mi lẹ́ni ẹ̀ ògbà padà rí mi lẹ́ni ah máa wá tún síbẹ̀ òun òwò fújọ lójú kó máa tẹjú sá fóònù kan yẹn láti ti tó lè àwọn èèyàn tó ń gbé ọgbẹ́ ó sì máa gbá eléyìí ń tiraka yóò tó máa jẹ́ fáwọn tí ń bọ̀ lẹ́yìn ibi tí ti máa ń kó wa lọ tí ó ti lójú àti mọ́tò tí ó gbà mẹ́wàá wọ́n pé ó dábọ̀ ẹ́dẹ́ dáadáa ọ̀gá <laughs> ẹ̀ ibẹ̀ lè ní máa ń pàtì mọ́tò mi sí káà mi ti mọ́ bá lọ sí fáńdà ọ̀sán mi òun ní pé mo máa ń pé a ah, níjọ yóò jìnà <laughs> wáàlì síwájú kan tó kú ọ̀nà pọ̀pọ̀ wọ́n tún máa ń blame àwọn tí ń ṣe jálàdé nínú ọ̀sán àà

gáyẹ̀tù mahbuba ìtú wà ní jẹ́ tí ń pàṣọ wàhálà tí ń pè lọ́wọ́ báyìí ní jẹ́ onímà láì jẹ́ orí tó jẹ́ dájẹ́ ní kẹ́kọ̀ọ́ lọ́wọ́ à ń kẹ́kọ̀ọ́ ni tàbá padà parí ẹ̀kan àánú yóò dá inshallah orí tó wù sùn orí tó wù ṣe torí kí ẹ̀kọ́ tó ń wá yẹn tó àwọn nǹkan yẹn òun làwọn náà máa fi nísìn à kéèsì gbogbo tó bá wù wá la lè fi láyé kéèsì gbogbo tó bá wù wá la lè jẹ kéèsì gbogbo obìnrin tó bá wù wá la lè kéèsì gbogbo obìnrin tó bá wù wá la fẹ́ kéèsì gbogbo ọkùnrin náà la lè ní kókó máa fọwọ́ bà wá àwọn àtàjọ́bìnrin torí kí ni o torí kí ni yẹn wà ọrùn nìgáyà ti mahbuba wàyí àdìjánà wípé àdìjánà la fẹ́ sọ kalẹ̀ sí gbogbo àwọn súnra sí àfẹ́sẹ̀ lọ àfẹ́sẹ̀ haram àfẹ́ parọ́ àfẹ́sẹ̀ sinà àfẹ́ jalè àfẹ́ sàbòsí àfẹ́ sàbúrú nìkan èèyàn wà rọrùn fún wa torí kí ni o ẹ́ بالنظرة إلى غاية محبوبة nítorí bá ń wo ibi tó ga tá ń wò ibi tá ìgbẹ̀yìn ìgbẹ̀yìn rere ìgbẹ̀yìn tá nífẹ̀ẹ́ sí tá ń lé ló wà dégbò yìí fọ́n student of knowledge ẹ̀mẹ́jẹ̀ ká ka gbogbo tá ń bá pásítọ̀ nínira ẹ̀mẹ́jẹ̀ ká ka fún ẹ̀jẹ̀ ká ka fún pé ara ife á sì sọ̀tàn dáadáa lọ́jọ́ iwájú ni ká máa wá wọ ọjọ́ ọ̀la ilé ọlọ́njọ́dá so nínú àwọn nǹkan tí ó ṣe pàtàkì ni náà wọ́n ní ìwà wínú yàwùnú lẹ́dá pẹ̀lú ṣẹ́gidà tó ìdí wàtà ilẹ̀ ha. Gbogbo àwọn ìnira tí máa ń kojú ẹ̀kọ́ ní kakú. Tàbẹ́tà Hánìmẹ̀lá Abdul Akíwẹ̀tẹ̀lẹ̀ Àmì. Bẹ́ẹ̀ bá ti mọ̀ gbẹ̀yìn ọ̀rọ̀, wàmẹ́ yẹ kúlù ilé yìí mi nǹkan yìí dùn yẹ wọn láàbì wọn. àti àtòrí ayáka kìámà bẹ́ẹ̀ di nǹkan yìí hẹ́lẹ̀ tà lè yí mẹ́ṣẹ́ kọ̀. ìnira tí wọ́n bá sùn kò ní kò ní kà fún pàtàkì lẹ́bi lọ́gọ́ ẹ̀yà. kódà ọjọ́ iwájú yẹn ni yóò máa rọrùn ibi tí ń lọ yẹn yóò máa rọrùn fún àtúnálé. نعم والله تعالى أوحى إلى يوسف في هذه الآل المسجدة من الكونديشن التي يوسف في وانو كان جاي ẹnlẹ̀ láàrín ọmọ ẹ̀kú nẹ̀ ọlọ́ọ̀bà aláàlọ́rán sẹ́sì wípé ẹnlẹ̀ láàrín ọmọ ẹ̀kú nù ilẹ̀ àpọ́yìn wàsáà wípé alámọ̀rí yọ jàdàdà bàbáyàdà ẹ̀rí ilẹ̀ ẹ̀nà ti sọ díkọ̀tù ìwà tìlẹ̀ yẹ̀yẹ́ tí àwọn ọmọ ìyá rẹ̀ yẹ̀yẹ́ rẹ̀ yìí sàtẹ̀kú nù lẹ́kàlà àtàwọn tó àlẹ́ yìí ó pàjọ́ padà di ẹ́ yóò padà di nǹkan tí ó pa fáyà lé wọn lórí. wàlá àti wàtò hàmìlà ìgbẹ̀yìn yóò wá dá o. wàtí ẹ̀rọ mi ló bí náà ló fi wàtí tẹ̀sílẹ̀ àti wàtí tẹ̀sílẹ̀ bìlbàlá wọ́n ní ní tí tó ń bẹ́ ti nǹkan tí wọ́n ṣe yìí àgbọ̀rọ̀ ń ṣe ránṣẹ́ sí yusuf nínú kànga yìí. mà ní àwọn ènìyàn nínú àwọn nǹkan tó tó jọ́lọ̀ mọ̀ sí ẹ̀rù tí èyí bá gbẹ nínú kọ̀ǹdíṣàn tó gbé olóhùn wà ní ẹ̀lẹ́dẹ̀ báyìí ẹ̀rẹ́dù ní àdánwò ọba yóò dẹ̀ máa ẹ̀rẹ́dù ní á ẹ̀mọ̀ pé àgbàyà yóò mọ̀ lọ́wọ́ ẹ̀dẹ̀ báyìí kódà olóhùn gbé fúyẹ́ Ah, nínú dáadáa ní pé lágbà àwọ̀ ah, gbẹ̀sán dédé rẹ̀ náà tó wẹ̀lẹ̀ ẹ̀rẹ̀ mẹ́rẹ̀ jẹ̀lì wọ́n ní torí ìtumọ̀ tó tóbi ìlẹ́kìwòláwò ìbára òyìnbẹ̀ mẹ́ṣáàkì wà lùmọ́dì mọ̀gíjà wọ́n ní ọlọ́wọ́ ọba a máa súnmọ́ ẹ̀rù ilé sí nígbà tí ibá ó máa ń tì sọ́pẹ̀ ni. ما يترتب ما يترتب على ذلك من الثواب والخير والطلب في فضله نعم bákan náà nínú àwọn àlámọ̀rí eh ah ọlọ́mọ fi tẹ̀lé ó máa ń fi ẹrú lẹ́nu balẹ̀ nípa pé yóò máa ran kan ẹ̀san ẹ́ yóò máa ran kan oore yóò

nínú àdánwò tí máa ń bá wa ló bèèrè ní ó tóbi ní ìmọ̀ bá wọn náà àmọ́ títí àmọ̀mìní lọ́gbọ́ ọlọ́wọ́ bá gbọ́ òun ò ní ríro ẹ́ ọlọ́pàá bá sán dára pé ìntàkúnù tààdàmún fa ìnáhùn yàdàmún yàdàmún kama tààlàmún ọlọ́ni tẹ́yìn bá ń Eh, gẹ́gẹ́ bẹ́ iná nke kẹsì ìrò na mìíràn lọ yìí mẹ́rẹ̀ yàrùjú ọba sára tààrà pé na mìíràn lọ mẹ́rẹ̀ yàrùjú ẹ̀mẹ́ ẹ̀yìn ní ó orúwó kù sí àwọn òní náà wọ́n ni kọlù ọ̀rọ̀ ọlọ́ọ̀bá kọ́ọ̀dà bá sáwà láti làkọ́ àǹfúsùkùn àmọ́ فصبر جميل والله المستعان على ما تسرون المعنى أن إقدام يعقوب عليه السلام على الصبر وني يسمى عن يعقوب عليه السلام أقرأ تسرون لا يمكن إلا بمعونة الله تعالى آه إيه انتو هنا فصبر جميل والله المستعان nígbà tó bọ́rọ̀ jẹ́ bẹ̀yẹ̀ wọ́n ní kò rọrùn Ah, lẹ́nu ní ìsádọ́ bàbá jẹba ní oṣù túrú ah, wọ́n tọrọ rẹ̀ ah, ẹjọ́ kó ṣe gíníkà ó ṣe sùúrù nẹnu torí gbọ́dọ̀ ṣe sùúrù ọmọ tọ́lọ̀ kọ̀kan ìfaraya rẹ̀ ìfaraya kò kádẹ òkú lónìí fún ọ kọ́ para rẹ̀ àdúgbò kó bára rẹ̀ lórí èyí wọ́n èdè solution kọ́ọ̀tọ̀tọ̀ kú sọ pọ̀tàpọ̀lọ́ èyí wọ́n èdè solution solution ní kíni o àtọ́bọ̀rọ̀ àmìyàn lè dájúrú tẹ o ìdá bímọ̀ ìrìnàtì lọ subhanahu wa ta'ala àyàfi pẹ̀lú kọ́lọ̀ ọ̀rọ̀ yẹn lọ́wọ́ لأن الدواعي النفسانية تدعوه إلى إظهار الجزع وني torí pé àdáwáyà ànàfàníyà tẹ̀dẹ̀ ìhù ilà ìdàmárùn jẹza ẹgbọ́nà ti dáyọ ìyẹn pé kí àdúgbàdé kí yíò tètè sàfihàn rẹ̀ pé ẹgbà mí ó ìtí ẹ̀mí wa yẹn náà ó máa parí káàmì lé ó sùúrù ààyè abẹ́rí nǹkan ẹ̀lúrí tọ́lọ ń gbé fún tọ́lọ ń gbé dénú àwọn ìkọrùn-ún àìmọ̀kan ní ìṣọ̀rọ̀ àìmọ̀kan ìfaraya kò sí lára sùúrù tádẹ́ àmọ́ nǹkan mẹ́ta lọ́yẹ tí mùsùlùmí ẹyọ kan lọ́yẹ kábàlọ́ mùsùlùmí ẹyọ mẹ́ta lọ́yẹ kábàlọ́ mùsùlùmí ẹyọ kan lẹ́ àgbọ̀rọ̀bàlọ́ mùsùlùmí nígbà tájọ ọba dé ní tó kéré jù nínú nǹkan mẹ́ta tí mùsùlùmí gbọ́dọ̀ wà lérí ohun àṣọ̀bọ̀ sùúrù èyí ó ṣe sùúrù ni ọlọ́ọ̀bà máa ń fa sọ pé ọ̀rọ̀ ṣírí sọ̀bìrì áṣà àtìdẹ̀yìnwó ọlọ́nìṣọ́ dẹ̀dẹ̀yìn àti dáadáa àtàbù òfìdẹ̀yìn nínú nǹkan yín ẹ̀mí yín dúkìá yín owó yín ọmọ ẹ ọlọ́ládẹ̀yìnwó rẹ̀ àmọ́ ọlọ́ni bàbá ṣírí sọ̀bìrì alẹ́bíìnà ìdá àwọn tó ẹgbẹ́ tí mo sí bàbá bá wọn wọ́n sọ pé inna lillahi wa inna ilayhi àpapọ̀ yóò fi sùúrù. ẹ̀kẹ́jì tí ó tún gbé pẹ́ẹ́lí ju sùúrù lọ òun náà ní kí ni aṣọ́kọ̀ ọmọ àdúgbẹ́ ìtẹ́sí yìí a níbi àmà àti wọ́n ní kí ìbànújẹ́ bá bá tó bá wà ní àdánwò yẹn alhamdulillah

tọ́mọ̀ bá ní jẹ́ pé àà ah, òun wá dẹni tí ó lè ṣiṣẹ́ máa òun wá dẹni tí ó lè jáde máa òun wá dẹni tí ó lè ṣe nǹkan báyìí máa òun wá dẹni tí ó lè ṣe nǹkan báyìí máa tó ìpín tọ́lọ̀ ń fi ẹsì ṣe ní pé àgbákò àrùn kan ọ̀bá mú tí nǹkan yẹn ọ̀bá tẹ̀lẹ̀ sí ọ wá fi ìyẹn ṣe pé oògùn tó bá ń lò yóò ti wá pèsè ara rẹ̀ kò jẹ́ kárùn-ún ńláńlá ọmọ láti dájú kéré ìmọ̀ báyìí náà ẹlòmí ń bẹ ọmọ ni ó ṣàìsí fún ọmọ yẹn tó bá dàgbà yóò padà di tọ́gì tọ́rẹ pé gbogbo kọ́ntì yọ máa máa burú tí ó tẹ̀ ní tùmọ́ bí yẹn láyé onítùmọ́ lálùpé àmà ó dá ó lè jẹ́ sábà bí aburú fún òbí yẹn àti fún ẹbí ẹ̀ ọlọ́run àníkókú tí ọmọ ń tí ọmọ ń sọ pé lágbẹ́jẹ́ fúrè lágbẹ́jẹ́ jáde láyé ni wọ́n máa bàjọ́ mọ́ sọ fún tẹ́gbẹ́kẹ́ bá mọ́ pọ̀pọ̀ ní kílọ̀ ẹgbẹ́ wọn lọ́rẹ́ ẹgbọ́n máa ṣe alhamdulillah náà condition kejì tí mùsùlùmí lè wà lórí ẹni tí tádọ́wọ́ bá dé àṣíṣọ́kọ̀ ẹlẹ́kẹta ni àrídọ̀ tí mùsùlùmí ó yọnu sí tọ́lọ̀ ṣe pé tó bí ó ṣe kọ́ ọ̀nà láti yọnu sí àwọn onímọ̀ wa lọ wọ́n bọ̀ pé nínú tó kéré jù tí mùsùlùmí ó wà lórí ẹni gbà àdánwò ní kí ni ó àsọ̀mọ̀ but ashukur wa ridọ ẹ́ eh, àmọ́rọ́nì zaidan ìyẹn tún lékún ó tún ju sùúrù lọ mọ̀nsílá táwọn wàbàtàràtà ní pòṣíṣàn ó ju sùúrù lọ àmọ́tí ẹ̀bá lè wà nírí ẹ̀ èyàn tún lóore ju àwọn kẹ́ni asọ́ọ̀dẹ̀rú nà lọ àmọ́ ẹlẹ́ẹ̀kẹ́ni tá a gbọ́dọ̀ wà nírí ẹ̀ alìjẹ́zà pọ̀ntọ́k tí wọ́n kọ́dẹ̀ ló fi lè yarí gbóhùn ní kírùn yà kẹ́lẹ́ tí kóhùn kírùn fún ọ lọ́kọ́ máa ń à astaghfirullah ẹnìkẹ́ ti sàlá ìsírí nílùú kan ah ó ń kàrùkú náà kẹ́dùn fámìlì ọlọ́ntẹ́wọ̀n wù náà dédé pé eléyìí kú tọ̀hún kú tọ̀hún kú tọ̀hún sẹ́gbẹ́ àwọn tó kún kílẹ̀ ẹgbẹ́ ojúṣù ọ̀ṣọ́fún ọlọ́run akálámọ́rí wà jẹ́ ọlọ́run mọ́ máa bẹ̀ ọ wá ń pariwo ẹnìkan ní táwa nìkan ní ọlọ́run ẹwẹ̀ ẹwọ̀rọ̀bọ̀rọ̀ ìyẹn ń fara ya nìyẹn akàmọ̀ pẹ́ńpẹ́ lọ tọ́lọ́wọ̀n ló jáwá wọn yóò dáadáa wò lérí ti Yusuf ọlọ́wọ́ bá dẹ́ bàbá rẹ̀ wò yàpò àdáwò ni ọmọ tó ní fẹ̀rẹ̀ sí káwọn ikú ọdẹ plan láti gbé kú lọ́dọ̀ rẹ̀ wọ́n tó wá dé wọ́n tó sọ pé ó ti kú wọ́n tó kú fọ̀ nígbà wọ́n tó wá dé alẹ́wọ̀n èdè alẹ́wọ̀n ìwò òmìnire nígbà bọ́mọ́ ìrìn fẹ̀sítéṣẹ̀ onígbé ńgbà tí a níbi rí ẹ́ onye yá fún oní ẹ́ bẹ́sẹ̀wò aláṣìlákùn àǹfóṣùkùn àmọ̀ ẹ̀mí nìkan ọkàn ọkàn ọkàn ẹ́ ètò ọkàn sí aburú lọ sọkùnrin ẹ̀jẹ̀ pètè pèrò lérí rọ ọ̀sọ́bùrú ń jẹ ní má ti sùúrù sùúrù lólórí jù wọ́n ní sẹ́yìn èyí láàyè ìdáhàrìjẹ́ta kéyìn ó tàà máa fara ya kó máa bínú kó tàà máa pariwo ń tààrà máa ń tẹ́rí iná ló pàtó pé àwọn tí tí wọ́n wà níjà ìdíyà àwọn tí àìmọ̀kan jà láàmú tí ò rí atẹ́gùn tawhid tí wọ́n ò rí pèpè tawhid tí wọ́n gba gbogbo tawhid wọlé olóògbé wọn náà tí ẹni tí wọ́n nífẹ̀ẹ́ tí tó bá kú wàhálà máa ń bá wọn gan wọ́n sàfihàn ìbínú gan wàyí akọ̀wé èyí o ma ń lágbára lára wọn wàdàwáyí wàdàwáyí àwòhàníyà tẹ̀lú ìrà sọ́rọ̀ ìwà ẹ̀rí ẹni ti bá ń bẹ lára yàn òun ni ma ń pèyàn lọ sí ti sùúrù yọnu yọnu tọ́nà ṣe pé tọ́ àgbà fọlọ́ náà ọlọ́run ló mọ nítorí kọ fẹ́rù náà. Àkàánà òun wákọ̀ àti lùhà wọ́n bá ti lẹ́yìn lẹ́sìn ìfẹ́ yìí. Ẹ̀rí ọ̀dà àgbàtọ̀ pé ogun tẹ̀lẹ̀ láàrin àwọn èèyàn àwọn ìjọ méjì yẹn. Sàbẹ́ẹ̀dì bàtà fún ìyáàlọ́ tó lọ ní Fọ̀mọ́ làmìtà fún ìyáàlọ́ Ẹni tí ọlọ́run ọba ràn lọ́wọ́ ẹ̀rì kò ní rí kò ní jẹjà lánìbí ẹ̀yàkó lọ́gbẹ̀gbẹ̀ fàṣọ́bùrú jẹ̀mí wọ́lọ́rù mọ̀sàn alẹ́mọ̀tẹ̀sùn tọ́ ilé yìí ní pé òun rí pé ẹni tí ò bá wá ìrànlọ́wọ́ lọ́sọ́dọ̀ ọlọ́run ọba ó ṣe ṣe ọyọ́ fún ìgbà kò ní àdéhùn yẹn ó gorí ẹ̀ kò ní kò ní kò ní bọ̀ ọ̀rẹ́ ń bẹ̀ ẹlòmí àdáwò kan yọ pa ìyá lágbájá ń kọ́ ẹ̀ ó ti padà kó ní Islam àdáwò tó padà bá ń fi àdáwò pé òkùnkùn lọ ẹ̀ nígbà tó padà yọ padà padà tó padà kú fẹ́yìn torí pé kò ṣe sùúrù ó ti eré sá gbogbo tó bá bá wa alọ́lọ́run ọlọ́run bá tó ní gbà wá á ní láti máa sílẹ̀ máa pé abọ́tọ́bà kọlọ́m máa pé pẹ̀lú tọ́lọ́wọ́n bá fẹ́ máa sìn pẹ̀lú tọ́lọ́wọ́n bá fẹ́ ní tọ́lọ́wọ́n bò fẹ́ máa jáwọ́ fún bẹ́ẹ̀ gbà fún mọ́tí ṣe bó bá ti lágbára mọ́mọ́ náà.

العبد المحتاج العبد محتاج إلى الاستعانة بالله في فعل المعمورات. تاني بعدين شيء بدل وقوالا تأمين جوانا لولا تلولا نعم. وفي ترك المحظورات. تبعدين شيء كثير الله ما قاله أمين يجي جوانا لولا ما نعم. وفي الصبر على المقدورات. في وجه السورة ẹni àdìsẹ́ ìṣe sùúrù níbi tọ́lọ̀ ọ níbi wà ń lọ sọ́dọ̀ ọlọ́run ọba. kama fi qawli Yaqub alayhi salam náà فصبر جميل والله نعم ففيما ينبغي استعماله عند المصائب وللتنتكري nǹkan tó yẹ ká máa lò nígbà tí àdán bá dé wọ́n wá asọ́bùrù jẹ̀mí wọ́n wá asọ́bùrù jẹ̀mí òun ni pé o ṣe sùúrù tó rẹwà asọ́bùrú ẹ̀yìnjà fẹ́jì mẹ́tẹ̀lẹ̀ òwúrà tí wà lábàgbé tó bá dé gbám olùfíjẹ́ ó tó yàn lábàgbé á kílẹ̀ sọ yìí ẹ́ tí ó lọ kí nà lè mọ́ wà iná ilé ìrọ̀ ọlọ́ọ̀rọ̀mà àìjẹ́bìnrin mùsílẹ̀ wà àkọlọ́kùnrin kódà ìṣèlérí ìkẹ́kẹ́ kéèké bóyá òwò rẹ̀ sọnù ní ojú àwọn lọ

دلالة على أنه ليس كل من أوحي إليه الوحي العام يكون نبيا. nínú màtá fẹ́ múnú àwọn àyà yìí kó ìta ti mú tẹ́lẹ̀ olùsọ́nà sọ pé wà ó hàì náà ilé yìí látùnà bí anáhùn ìdáhùn ààrẹ àwọn ìlàyẹ̀ ṣọ̀rọ̀ ìtọ́ka ni pé àlàánáhùn lẹ́yìn àkójù mà ó hìyà ilé ìlú wá ní ìlàán yẹ̀kún nàbí ìjà. ìgbésẹ̀ ọlọ́run bá ránṣẹ́ sí jẹ́nẹ́rálì òun là àwọn kan ti ní pèkè yẹn kódà tó fi sínú àwọn àgbà àbá wa ń lẹ́yìn yìí àwọn kan ti ní pèkè ó ń pe mọ́ríyàmù lánàbí ọlọ́run nínú àwọn tó dúó sọ̀rọ̀ náà lọ́jọ́ náà lọ́hùn pé kò rí bẹ́ẹ̀ òun ni láti ṣe kamadu ọlọ́pàá àkọ́jọ́ kọba jùlọ bá inú àwọn tó ọjọ́ láti ṣe kàmàtín ní ìbẹ̀ lórí ààrí àmọ́ tó kọ̀nfúrúsì bàbá wa kéjì tí mi ní dákọ̀ wọn àwọn ní ẹ́ ọ̀rọ̀ fún ìwọ̀n ẹsí Mariam òun ránṣẹ́ ẹ́ àti Mariam ó dà ya mú tánà sí ya mú gbogbo àwọn létí gbogbo àwọn tó lọ bá ránṣẹ́ sí jẹ́nẹ́rálì ìtànẹ́bí ọlọ́run ìtàtọ́nà fi ránṣẹ́ sí ànẹ́bí Yúsùfù yìí ànẹ́bí Yúsùfù ń bẹ lọ ọmọdé ọmọdé ọmọdé gidi ọmọdé yẹn bẹ́ pé kò lè dájújà rẹ̀ tó ti ìtànẹ́bí ọlọ́run kèsì bàlágà nígbà yìí tó ọlọ́run dẹ̀ ránṣẹ́ pé a látọ̀nà ti ànìyàn ti amúlìmọ̀ àdá tí tó wọ́n ṣe yí ọ́ padà sọ yọjọ́ ọ̀ràn olóòjẹjọ́ lọ́jọ́ iwájú o ọ padà kí sì í jáde ó dẹ̀ tó náà nìṣó fàyín náà kọlu wú yẹ ilà yóò sì pọ̀ wà sọ̀bí nìṣó kàmà án náà kọlu yí wà ilà àbáyé náà kọ́dà ayé tí èsì yẹn náà ọlọ́run tó ránṣẹ́ sí náà kọ́lá ta'ala وأوحى ربك إلى النعم أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعمشون. قالوا إني أنا سيدي ìgbé anìtẹ́kìrì nílẹ̀ ìdìbà ìbò yóò dá máa kọ́lé sí ara wọn òkè máa kọ́lé sára jí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ló ṣe bẹ́ ó dẹ́kọ́ nínú àwọn màtà ìjọba fẹ́ mú wà àárọ̀ tọ́lọ̀ tí wọ́n ní kọ́ ọmọ orí ilé oyin jẹ́ ń kọ́ sára òkè ilé okùnrin jẹ́ ń kọ́ sára ẹ́ òkè jẹ́ ń kọ́ sílé káàkiri ọlọ́run ní ọlọ́run lọ ránṣẹ́ sí wọn wáhìí ni. قول الله تعالى وجاءوا أباهم عشاء يبكون إنما جاءوا عشاء قد لو قد عليه ليكون أفضل على احتذار في الظلمة قول قول جبه ẹ̀rí wọn kó lè strong láyé àti wọn kó lè strong ìgbótọ̀ inú òkùnkùn wọn fún dé yìí kò sí gbogbo láti fẹ́ wà nǹkan lọ bí kí ọmọdé tí ó lọ tajà ó dé kó sunkún dé níbi aago méjìlá ẹ̀kọ́ ti tẹ̀ kọ́kọ́ sùn náà àti kí ta lọ fẹ́ wà lọ ẹ̀yà àwọn kan ló kó lọ́wọ́n bọ́ sọ̀bù tí kọ́ sọ̀bù lẹ́fẹ́ mọ́ lọ lágo méjìlá so àbíkọ́lọ́ ti gẹ́ ọmọ ìbẹ̀rẹ̀ ọkọ̀ lọ jẹ́ dé dáadáa so èyàn kọ́ ní ẹ̀sà àkọ́sùn àwọn ẹ̀dẹ́ lálẹ́ láti lè jẹ́ kí ètè tí wọ́n fẹ́ dáhùn ó lè bá strong. Ah. wàlídà kí làtẹ́sìlò àyàjẹta bí lẹ́yìn ó ní ọmọ fi sọ pé mọ́lọ̀ wá bùkátà rẹ̀ pé ọ̀fẹ́ mọ́ strọ́gù ní alẹ́ níjọ́ mi pé ìkẹ́ mi ò ṣe wá bùkátà mi ò ṣe wá lálẹ́ náà fàínàlá àyà fi àyìnlẹ́yìn torí pé kìjú ojú méjì lọ́wọ́ ó ní òkùnkùn mọ́ ẹni ọ̀wọ̀ nísìn ọlọ́jọ́ sọ́kọ́ fẹ́ lọ máa bìjá ọmọ rẹ̀ kan bí a máa wà ìdájí ní gọ́sọ̀p ọwá débẹ̀ ní àwọn ah, náà fẹ́ máa bìjá rẹ̀ wọ́n lè rò pé bẹ́yà bóyọ́dọ̀ ọmọdé kan ló tẹ̀lé kọ́kọ́ sọ bá ti kí wọ́n náà ah. wọ́n gbàrà tọ́tọ́ sàájú alájílágbẹ́jẹ́ kìí ṣe wá nǹkan mí gbà ní náà ìṣọ̀lá ẹ̀ta tẹ́lù fi lẹ́yìn ìzẹ́mì wọ́n ní tẹ́lẹ̀ ni tó bá jọ pọ́sọ̀ lọ bá wà mẹ́sẹ̀ wẹ́ kí sì lórí kí ni jẹ́jẹ́ fìlà ìṣẹ́zà wọ́n ní kí ẹ̀sìsì rẹ̀ ọ máa di pé oníswọ̀n náà àìdàn jáwò ìṣẹ́ liyẹ̀kúnrẹ̀ ìfìyànù mùtàkìrọ̀n àdáfihàn ó jọ pé kò é ṣe ní ìṣẹ́sí ọdún ọpẹ́ àmọ́ ọpẹ́ lẹ́nu wàátàọba kí ọdún bẹ̀rẹ̀ sí sọkún liyẹ̀kúnrẹ̀ bukáwùhùn dẹ̀lìlà láwùn lóì tó lè jẹ́ ìfún wa pé àà ah, ẹ̀rígbẹ́ sí sọkún ẹ̀ wàkọ̀rí ìnàtàn àlàáfíìkì wọ́n tún bẹ̀rẹ̀ sí sunkún yáà ọdún ẹjẹ́ sunkún ẹ̀ ajásíkébẹ̀ náà ìtí wọn wá ní náà هذه الآية دليل على أن بكاء المرء لا يدل على صدق مقاله وني وجاءوا أباهم من شاء يبكون وني هذه الآية يتوقعني على أن بكاء المرء لا يدل على صدق مقاله ẹkún ìtọ́ka òdòdó ilé ìtọ́ndà ní ẹni àsùnkún rojọ́ ilé yìí tú ẹlòmíì òun lọ́jẹ̀ bí o àwọ́bẹ́ tó wọ́n sáà máa sọ fún òun jáde tó bá bẹ̀rẹ̀ sí sunkún àyè sunkún èsùnkún lérí tí ò rí bẹ́ẹ̀ kódà ebírí ẹkún tí èyí máa ń tàfi tí máa ń jẹ́ ní ẹkún ìtàfihàn àbẹ̀rọ ọlọ́run ìyẹn gbọ́dọ̀ ní ìpla ọgbọ̀dọ̀ jáde kó dòdò ni ọmọ jẹ́ bìmẹ́rì ayé kúnà tàṣọ́nù àn orúkọ ló ti kọ́ ẹgbẹ́ nìyàn lọ wọ́kẹ̀ àbílẹ̀ lọ́kọ́lùkì mẹ́ yàkùdì wà aláàdáàrí wọ́n ní bẹ́ẹ̀ mẹ́lú lórí pé à ẹbúrọ̀ lọ́rùn bàjẹ́ kọ́nà ọmọ rẹ̀ ní ìṣẹ́wà ma kí n sogún kẹ́ ìṣiṣẹ́ mi nìyẹn wọ́n ní kàmínà fàwọ́ ìdìl ayá adamu ní tìrọ́rù bí bukáyì lọ́kọ́sù wọ́n ní nínú àwọn àǹfààní tá mú bí ayá yìí ni pé adamu ní tìrọ́rù bí bukáyì lọ́kọ́sù ẹni bá ń jàǹjọ́ ní kí wọ́n gbà pẹ̀jẹ́ pẹ̀lú ẹkùn tó bá rú tó bá sùn o wà á dámú ilẹ̀ ìrọ́rùn ìzókò fi ìkọ̀wé bẹ́ẹ̀ ni قول الله تعالى قالوا يا أبانا إنا ذهبنا نستبق في مشروعية المسابقة wọ́n ní àáfi àníbi Yusuf lé àwọn lọ ń ṣe dìde àlọ́ ṣe díje díje ẹ إنا ذهبنا نستبق àwọn ṣe díje díje ní نستبق tí wọ́n sọ à ń ṣe díje díje مشروعية المسابقة a lè ṣe dìbéètì nínú ṣẹ̀ríà a lè ṣe dìbéètì nínú ṣẹ̀ríà fúdí eléyìí nínú àwọn nǹkan tí àyà yìí tó kó sínú ìyẹn wọ́n ni nẹ́sẹ̀bí fún bẹ̀rẹ̀ náà tí ìrìnà sí ìyádọ̀tún nẹ́sì wà jẹ́wà wọ́n ni nínú àwọn elétò lera àwọn mẹ́sìn ní next aspect náà rehab exercise exercise ẹ̀mí ni ara ni tẹ̀bílì àlọ́ alátàtọ́rọ̀ òun tó ní àǹfààní náà ọlọ́run wà máa ń tẹ̀bí mọ́bìnì lẹ́nà wàlẹ̀kún náà fàájì تلطف عظيم في تكرير ما يحاولونه نعم يقولون ونحن نعلم انك لا لا تصدقنا نعم والحالة هذه لو كنا عندك الصادقين نعم. فكيف أنت تتهمنا بذلك نعم لأنك خشيت أن الدين الذئب فأكله الدين نعم فأنت معذور في تكذيبك نعم. لنا بالقرابة ما وقع وعجيب ما اتفق لنا في أمرنا هذا آه أو مني wọ́n sọ fún bàbá wọn pé wà máa ń tàbí fún mìíràn lánàá wà láòkú ná ọ̀dẹ̀ pé àkọ́dà kò bá jẹ́ pé à ń sòdòdó ẹ̀ nígbà wá gbọ́ wọ́n ní ibi wọ́n tíráì láti lè sọ níbi ó tó jẹ́ pé ẹni kẹ́sùn wa náà tẹ́lẹ̀ wípé ẹgbẹ́ gbogbo gbogbo ọmọ ìjọmọ̀ ẹ̀ gbogbo dẹ̀ padà jẹ́ àmọ́ ẹlẹ́sì ìṣá pẹ̀lú pé ṣe bá pè wá nírọ́ torí pé kì í sábà tẹ̀lẹ̀ ó dẹ̀ jọni pẹ̀lú pé àdẹ̀wà wá ní pé gbogbo aná tó wá kọ̀ fún ẹgbẹ́ à gbogbo jọmọ yìí ni so ìdáwẹ́kọ̀ ń bẹ̀ ní pé àwọn àǹfààní yìí ta inú àǹtàmù níbẹ̀ ìlú nínú rẹ̀ òun náà ní pé gbà tí wọ́n dé pẹ̀lú rẹ̀ sáré bàbá wọn sọ fún ìjà ẹni kòkó jẹ ẹ̀dẹ̀ tó mú wa sọ wá bá sáwà láti ونسي إعمال الأمارات والحكم بها نعم والآية أصل في حكم القرائن وني إعمال الأمارات والحكم a máa ń lo àwọn òfin kan àtàwọn àdájọ́ kan tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ báyìí àyà ilẹ̀ jẹ́ sílẹ̀ nínú àlẹ́kùnkùn mẹ́fẹ́ kọ̀rọ̀ yìí tàbí àwọn kan tẹ́ kọ́ evidence wá tí wọ́n mú àwọn nǹkan àwọn ẹlẹ́rìí wá àwọn nǹkan tó jọra wọn tó rọ̀ mọ́ nǹkan yẹn a máa ń dájọ́ pẹ̀lú ẹjọ́ mi láàfin لكن محل العمل بالقرينة ما لم تعرفنا قرينة أقوى منها. نعم. فإن أغدتنا قرينة أقوى منها أبطلتها. في قرينة من تقول لك بقى جولو بقى تجي كنت ما بقى فأولاد يعقوب لما جعلوا يوسف في غيابة الجب جعلوا على قميصه دم دما قالوا بجي قالوا بجي يا صواب ليكون وجود الدم على قميص قليلة على ذلك في دعواهم أنه أكله ولا شك أن الدم قليلة على ادراج الذئب له torí náà gbọ́dọ̀ bá bí ájá ibẹ̀ ṣe yìí ìrọlẹ̀ pa kò ní bẹ́ẹ̀ ẹ́ torí pé ẹ̀ asọ́tẹ́ gbé wáyé wáyíyà adamu shakil alu asọ ya tí kò kò wá dọ́gbọ́n bọ́ asọ lọ́rùn Yusuf ló fi di pé ẹ̀mú asọ wa pẹ̀lú ẹ̀jẹ̀ sásọ̀ ọ̀dẹ̀ ya torí náà kọ́ nínà sásọ̀ ọ̀yà ó lágbára yìí aṣọ tí wọ́n gbé wá pẹ̀lẹ́ jẹ lọ ẹni arígbàsọ ọ̀ya ó ń tọ́ka sí kòkòrò kọ́ pa èyí wù lágbára ti dára sọ pé ọ̀pá ẹwà gbàfẹ́ ìgbẹ̀ wá lọ láti àpò yẹn nírọ́ ni bàbá fi á sí irọ́ wọn pa bàtà wà láti làkún àmì àmọ̀ jẹ̀mí wàláwù ní mùsàánù alàmà wọ́n lọ́wọ́ mọ̀tàn àwọn àwa ọlọ́run náà lọ́wọ́ alàmọ̀tẹ̀lẹ̀ fún eléyìí nǹkan tí ó tẹ̀lẹ̀ tí a jù sílẹ̀ nínú ni a ń bẹ Allah subhanahu wa ta'ala àtàwọn àtẹ̀yìn sọ́nà màkúti láti rí látàrí àyà tí a kà náà èyí dá kọ́ ń jẹ náà abẹ́lọ́ba àtàwọn àtàwọn àtẹ̀yìn sọ́nà